ìtẹ̀síwájú àlàyé tá ń bá lọ níbi fiqhul muamalat àgbọ́yé nípa ìbálòpọ̀ tí máa bẹ̀rẹ̀ láàrin ọmọnìyàn kan sí ẹnì kejì èyí tó wà láàrin mùsùlùmí sí mùsùlùmí ni àbáwọn mùsùlùmí tí àti mùsùlùmí àtẹnidí èsè mùsùlùmí gbogbo ìwà àbájọsípọ̀ yìí Islam ó yànnàná rẹ̀ kalẹ̀ fún wa kò sì jẹ́ kí ìkankan ó ta kókó dípò pé a máa wá fi làákà ìfi wa rò ó pé àbí bàbá tún ṣe báyìí náà àbí bàbá tún ṣe báyìí náà gbogbo ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam lànàbí ti sàlàyé pé bó láti mùsùlùmí ó ṣe máa bá mùsùlùmí lò bó ni mùsùlùmí ó ṣe máa wá bẹ́ẹ̀ ní tí èyí ṣe mùsùlùmí lò papọ̀ gbogbo eléyìí òun náà ló ní ìfọ́síwẹ́wẹ́ ó dẹ̀ ní ààlà ìsìláàmù kò sí ẹ̀dá kan tí ìsìláàmù ní ìyẹ̀gbọ́dọ̀ bá a ṣe rárá kò sí so a ọ̀nà téèyàn ó gbà bọ́n kálukú ṣe òun náà ni ó máa ṣe kíni òun náà ni ó máa yàtọ̀ àjọṣepọ̀ mùsùlùmí kò sí àpẹẹrẹ lórí eléyìí so àjọṣepọ̀ àwọn tí èsè mùsùlùmí náà èèyàn máa ń bá wọn jọṣepọ̀ àmọ́ ìsìláàmù fi ààlà sí i a lè jọṣepọ̀ níbi káràkátà ẹ̀ àdúgbò lè jọ pawọ́pọ̀ kájọ ṣàtúnṣe ní máa bẹ ládùúgbò so wọ́n lè mìíràn lọ́wọ́ látọ̀dọ̀ wa àwa náà lè mìíràn lọ́wọ́ látọ̀dọ̀ wọn gbogbo eléyìí ìsìláàmù ńlá kalẹ̀ fún wa so ìsìláàmù wa fàlà sí i gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wípé ní máa ń ti ń jẹ́ pé nínú ẹ̀sìn wọn ló wà bóyá nǹkan yẹn rìn lẹ́nu ẹ̀sìn wọn ni àbí kó lè jẹ́ pé nǹkan yẹn náà àwọn náà kàn ń pàpè máa ẹ̀kọ́ wà nú ẹ̀sìn wọn ni tí wọ́n sàtọ́ kó wà nú ẹ̀sìn wọn náà Islam ò gba àwa mùmìnì láyè àwa mùsùlùmí òdodo ká bá wọn máa kópa níbi àwọn nǹkan tó bá ti pè ní ẹ̀sìn wọn tò gẹ́gẹ́ bí mùsùlùmí òde ní jíjẹ́ ń jọ Sunday nísìnyí wọ́n wá lóun lọ sí chọ́ọ̀chì òun lọ lè jọ́sìn mùsùlùmí òdodo gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá ti ní ṣe pẹ̀lú pé bóyá wọ́n ń sọdún ni mùsùlùmí ló gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ gbogbo àwọn ọ̀nà tí ẹ̀ máa wá ń gba kópa yìí ọ̀nà eríṣiríṣi ni wàláì tí ẹ̀ máa wó rí àwọn sàmì ìtàn gbé káàkiri lérí facebook àbá àwọn gómìnà yóò sì máa jọ islam ọdún new year ni ọdún christmas ni àwọn èèyàn bàbàrà rẹ̀ débi pé àwọn náà ti wá fi àwọn ìjọsìn kan síbẹ̀ látara pé kí ni wípé táwọn bá ṣèjọsìn yìí lọ́jọ́ táwọn sọ yìí nìsín bóyá wọn ò rí gbígbàdúrà ń bẹ́ẹ̀ bóyá àwọn èèyàn ò rí ìdáǹdè ń bẹ́ẹ̀ mo rí advert kan tẹ́nìkan ará èkó ni ó ní ọmọ ìlọrin ló pera rẹ̀ kíní kan ìlọrin ló pera rẹ̀ ó wá ní àwọn fẹ́ ṣe thirty first annual prayer pé àdúrà thirty fourth yà nígbẹ́ tí oṣù December bá di thirty fourth ó wá kọ́ síbẹ̀ pé prayer point ìpè tó àwọn tẹ́ wà gbígbàdúrà wá fún ẹ̀sìn báwọn náà nìyí ó wá ní inú àwọn kan tó wá kà síbẹ̀ ó kà pé ẹni tí ò bá rọmọ bí inú àwọn tí wọ́n wà fún prayer fún nù ó kà pé ẹni tí ò bá níṣẹ́ ó ní tí wọ́n wà ẹni tí máa ń wá ìgbàgbéga wá tó gbogbo àwọn kìnìyàn kalẹ̀ wọn ò pé ẹ̀dá kan níbo la bá ìsìláàmù dé tó jẹ́ pé ẹwọ́ ẹni oníṣẹ́yìn sígbà tó kàn mú ó kàn mú agbáàtì àwọn kírísítẹ́nì kan ó sì chéjì ó sì tọ́nu bí ó sì kọ́ rẹ̀ jàmúyà jàmúyà kan jàmúyà búṣọ àbí kíní kan ló pera rẹ̀ ó sì fi síbẹ̀ ó wá ní ká wá ìbá ìsìn àwọn èèyàn ẹ̀dá kan ẹni tí ó ṣàdúrà ẹni tí ó ṣàdúrà àwọn tí ò rí tẹ́ ó ní unemployed youth ó ní yíyún náà káwọn náà wá ń gbàdúrà ṣẹ́bọ̀ òun gan náà ní sẹ́ni fìdí nǹkan tí ń ṣe òun òun gan gbọ́dọ̀ kọ́kọ́ sàdúrà fúnra rẹ̀ náà ó ní iṣẹ́ gidi lọ́wọ́ <clears throat> ní ìjọ mi máa ti gbogbo ẹ̀ àmúlùmọ́lá tí wọ́n mú papọ̀ mọ́ra wọn eléyìí ó túmọ̀ pé kí ni àìfi ààlà tí ìsìláàmù gbé kalẹ̀ sí bó láti jọ ṣe pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́sìn mi mùsùlùmí yóò máa wo ìgbà tó jẹ́ pé áá àwọn eléyìí ti wá kórìíra àwọn èèyàn báyìí àwọn èèyàn yọ wá sí báyìí ọ̀rọ̀ ẹ̀sìn níyì ẹ̀sìn tó ẹ̀sìn jọ́rọ̀ ẹ̀sìn èyí fi ṣe kíni èyí fi takátì èyí fi ṣeré káma wá fi tó jọ́rọ̀ ẹ̀sìn ṣeré ọ̀rọ̀ àdìkí àmà wa tí ìsìláàmù ti yànnà rẹ̀ fún wa káma wá jẹ́ kí yàtọ̀ owó àbí gbàgbé fáná bìtọ̀ láwà lẹ́wọ̀ sọ́làmù tiẹ̀ wáyé rárá káma wá ṣe gbogbo ẹ̀lú wọn káma da gbogbo ẹ̀pàpọ̀ mọ́ra wọn mùsùlùmí àti mùsùlùmí mi ẹni yóò gbèsè ní facebook yóò lóun kí àwọn èèyàn yóò ní merry christmas mùsùlùmí gbogbo orí eléyìí ní ti àìníkànṣe ní ẹ̀sìn ni àìlágbóyè si òun náà ni ó máa mú yàn kí yàn máa ṣe gbogbo orúkọ báyẹn nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí nìsín kò sínú ẹ̀sìn wa ẹ tó bá tẹ̀ jẹ́ kó wà nú ẹ̀sìn tiwọn gan kágbà kó wà nú ẹ̀sìn wọn ìsìláàmù ti dé ó ti wá pa ogun ẹ̀sìn yòókù rẹ̀ kò yẹ káwọn náà máa ṣe má owó wà lé ọdún méjì tó kù ni kájọ máa sọdún ni nígbà kan wá láwọn ṣe pé ìtàwọn ewu ń bẹ ń bẹ fún wa púpọ̀ ewu ńláńlá ọ̀pọ̀ ń bẹ tẹ̀sí ká gbìyànjú ká sọ́ra wa kó ń bẹ kọ́mọ́ wa ṣe pé látara pé aláwojú rẹ̀ Allah subhanahu wa ta'ala àwọn àfi ríbi inú rẹ̀ torí pé ìgbà míì wà tí yóò bá sọ́ra ṣe látara pé yẹn ń lé yẹn ń wá gbígbàdúrà yẹn ń wojú rẹ̀ ọlọ́run yẹn wá gbá yẹn wá wo yóò wá lọ lè kó sí nǹkan míì tó pé yóò wá lágbára gan tó fẹ́ ká mú àsìkò kan nísìnyí ká máa wá yẹn náfìlà pé a fẹ́ yẹn náfìlà láti bọ́ sí ọdún tuntun eléyìí náà káàkiri tó jẹ́ pé àwọn eríṣiríṣi àwọn èèyàn àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn oníjàmọ́ oníjàmọ́ tó bá dìgbà sáà ń sọ irísìn gbogbo ẹni ládùúgbò wa yìí náà bá ti wà ládùúgbò irísìn ẹ ní tẹ́tí ẹ ní tẹ́tí láti bí aago mọ́kànlá ọ̀hún lẹ́sìn máa gbọ́ pé tọ̀ gbogbo ẹ̀yin náà ẹ̀wọ̀n yìí máa jáde wá o àsìkò tí ń tó bọ̀ o àsìkò kí ni tó bọ̀ eléyìí látara kí ni látara pé àpàlà àfi àlà tí Allah subhanahu wa ta'ala là kalẹ̀ fún wa pé ọ̀nà wo la lè máa gbà táàfin máa bá àwọn ẹlẹ́sìn mi ṣe àti jẹ́ kó yá wọn náà láwọn ẹlẹ́sìn mi náà èèyàn lè jọ wà nínú ilé kẹ́hìn jọ máa gbélé èèyàn lè jọ máa gbélé pẹ̀lú ẹlẹ́sìn mi tí èsì mùsùlùmí iṣẹ́ lè jọ pààyàn pọ̀ èèyàn lè máa ṣiṣẹ́ lábẹ́ wọn wọ́n lè máa ṣiṣẹ́ lábẹ́ èèyàn gbogbo eléyìí kò sí nǹkan tó takò nínú ṣẹ̀ríà Islam èèyàn lè jọ máa tajà kéèyàn jọ máa rà kọ́sọ́mà sí kọ́sọ́mà wọ́n lè máa rà lọ́dọ̀ rẹ wọ́n náà lè máa rà lọ́dọ̀ wọn ẹ lè máa kò sí nǹkan kan ta kò gbélé yìí nítorí gbogbo àwọn nǹkan tá a kàkà rẹ̀ yìí nìsín àwọn nǹkan ayé ni tó jẹ́ pé mùsùlùmí a máa ṣe pẹ̀lú ara wọn kọ́dà mùsùlùmí àti ẹni tí èsè àmọ́ tó bá ti wá di pé nítorí wá kan nítorí wá fọwọ́ ba ẹ̀sìn tó jẹ́ pé ẹ̀sìn ni káwa sọ pé tọ̀ nígbà tó ti bá ti wá tó wá di pé wọ́n fẹ́ sọ ọdún nísìnyí kájọ máa sí papọ̀ nígbà tó ti jẹ́ kọ́sọ́mà mi tá a ti jọ ń tajà tá a ti jọ rajà kájọ máa èkéńjẹ náà tó eléyìí aburú lálá ni o ẹ jẹ́ ká fàlà sí i tó sábà fàlà sí i àwọn táà ń sọ yìí náà nísìnyí àwọn gan fúnra wọn gan wọ́n síyọ̀sì lórí nǹkan tó ń ṣe ju ẹlòmíì lọ́nà àwọn mùsùlùmí ẹ ní rí ẹnìkan tí ó ti ju orúkọ báwọn yóò lòun fẹ́ náà ni kẹ fún kírísítẹ́nì ní nǹkan pé á ah, nǹkan ọdún ní ẹ̀rọ àwọn ẹlòmíín wọn ti gbọ́ àwọn sọ pé á ah, rárá o àwọn ìgbà yìí wọn sì sọ pé gíná púpọ̀ rẹ̀ kò ní ẹ má tajà lọ́wọ́ rẹ̀ kò ní ẹ má rajà fúnra yín so àwa mùsùlùmí àwa là máa wá tìjú táwọn wá fìtìjú kárùn níbi pé àwa jọ máa ṣe kò wá nífẹ̀ẹ́ sí yàtọ̀ ẹ lè ráwọn nísìnyí kó dìgbà ọdún àbíkẹ́ tó wá láwọn ó dáná kan yàtọ̀ lọ́tọ̀ pé ọjọ́ bí ọjọ́ yòókù ṣe bí ẹ̀ náà ló ṣe yí lọ́dọ̀ wọn ní gbogbo ọjọ́ nígbà tá a bá ń tẹ̀lé yàtọ̀ bá ń sáwẹ̀ àmọ́ àwọn mùsùlùmí ọmọ mùsùlùmí náà lẹ́rìí tí ó mọ ìra báńgá tí ó mọ ìyìn báńgá káàkiri àwọn náà wọ́n mọ̀ ṣe gbogbo àwọn eré ti yá pín ní ìyẹ gbogbo mùsùlùmí náà lẹ́bàá gbogbo ni àìlágbọ́yé ẹ̀sìn àìjẹ́ káwọn àwọn nǹkan báyìí nǹkan tó ṣe kí ni tó lè ba ìsìláàmù yàn ni kéèyàn máa kọ́ wọ́pọ̀ kéèyàn máa kópa láti kíni láti jọ máa ń ṣe níta àwọn ẹlẹ́sìn míì bá ń ṣe tí wọ́n ń pè lọ́dún wọ́n máa sọdún wọn káwọn náà máa ṣe tiwa nígbà yá nàbí sallallahu alaihi wasallam nígbà tí islam bẹ̀rẹ̀ sí gbòòrò àwọn kèfèrí wá rí i pé ibi tí islam ń lọ yìí àfi káwọn tètè wá kankan ti sọ̀rọ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam o àwọn wá gbé gbogbo gbé tẹ̀ pé káwọn sọ́ọ̀pù ànábì wò rí sọ́ọ̀pù wọ́n padà wáyé wọ́n á pè ànábì pé tọ̀ ìtàwọn fẹ́ ni pé àwọn fẹ́ káwọn máa jà àwọn fẹ́ káwọn jọ gbọ́ra àwọn yé ìpè táwọn bá fẹ́ ṣe ọdún táwọn táwọn fẹ́ ṣe ìjọsìn táwọn káànábì sallallahu alaihi wasallam kó kún àwọn káwọn jọ ṣe tó bá sì dìgbà tiẹ̀ náà àwọn náà kún ọ àjọ ṣe tó yíwọ̀n ní jẹ́kíjà ọmọ wà láàrin wa mọ́ ìgbà tí wọ́n gbọ́rọ̀ ibà ànábì sallallahu alaihi wasallam báyà ti sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ni ìbẹ̀nú alukur'ani gbogbo nǹkan alukur'ani ló ha àmọ́ àkàn ha sórí ni àmọ́ tẹ̀lé ìdínbẹ̀nú ẹ̀ Allah subhanahu wa ta'ala sọ́bà nàbí pé qul ya ayyuhal kafirun ìlà nàbí sọ pé mo pè ẹ̀yin kèfèrí la a'budu ma ta'budun ìntẹ́yìn jọ́sìn fún kẹ́lẹ̀ mi jọ́sìn fún o ìsìn ní jọ́sìn fún tẹ́yìn jọ́sìn fún òsàlẹ̀ yìí sìn ẹbọ nǹkan mi lẹ́yìn forí balẹ̀ fún Jésù lẹ́yìn pè lọ́lọ́run anabi isa òun lẹ́yìn pè ní mẹ́ta lọ́kan la abudu ma ta'budun àwọn oníbà yín ṣe jẹ́ǹsì wala ana abid wala antum abiduna ma a'budu nítorí pé ìta ọba tèmi náà ń sí òun kọ́lẹ̀ yìí náà ń jọ́sìn fún wala ana abidun ma abadtum ìní jọ́sìn ìní jẹ́ ẹni tí ó máa jọ́sìn fún tẹ́ ń jọ́sìn fún wala antum abiduna ma a'budu nítorí pé ẹ̀yin náà ṣe kíni ẹ̀yin náà jẹ́ ẹni tí ń jọ́sìn fún ọba tèmi náà ń jọ́sìn fún lakum dinukum waliya din ẹ̀sìn tí kò máa jẹ́ ti waliya din ẹ̀sìn tèmi náà kò máa jẹ́ tèmi tàbá wo nísìn a rí pé Allah subhanahu wa ta'ala ó yanjú rẹ̀ fún wa tó clear gbogbo tá a bá ti fẹ́ pè lẹ́sìn tá bá ti lẹ́sìn lélẹ́yìn wọ́n kálukú máa ṣe tiẹ̀ ni wọ́n máa ṣe tiwọn àwọn náà máa ṣe tiwa so eléyìí Ah, ibi tá a ti lọ ọ̀tọ̀ níbi tá a fẹ́ kà ní ohun tí ó àtẹ́lẹ̀ àwọn ibi tá a ti lọ ni pé ibi àjọṣepọ̀ tí máa bẹ láàrin mùsùlùmí sí mùsùlùmí àti mùsùlùmí sẹ́ni tí èsì mùsùlùmí so eléyìí ìmọ̀ fọ́ kẹyọ̀ lẹ́mi gan tó jẹ́ pé ẹ máa rí pé àwọn ọmọ mùsùlùmí àwọn ọmọ ẹ máa rí wọn máa gbẹ́ ní tó bá ti di alẹ́ thirty four báyìí wọ́n máa ti tí wọ́n gbé tó báyìí ẹ wà rí wọn máa gbẹ́ ní wọ́n máa di ẹrù wọn lọ níbo náà lọ wọ́n láwọn lọ tààjúdì wọ́n làwọn lọ lè yan náfìlà january fourth ẹ́ gbogbo orí eléyìí ní ti báyìí nǹkan tó jẹ́ pé yàní ó yẹ kí ó yẹ kójú máa tiyàn lè lórí kí wàá làbá débẹ̀ sẹ́yìn bá fẹ́ yan náfìlà kìyàmù lẹ́yìn tahajjud ilé èèyàn lẹ́yìn tí máa ń yàn wọ́n èèyàn tahajjud ní jàmá àyàfi inú ramadan kìyàmù lẹ́yìn tánàbí máa ń ṣe tahajjud tánàbí máa ń ṣe ilé náà làwọn ti máa ń ṣe ilé náà làwọn sàbí ànábì ti máa ń ṣe tó bá dínú Ramadan òun náà lè yóò kó rẹ níjọ tí ó kì ní jàmá gbogbo tààjù rí pé a lọ tààjù kọ́lá kó mọ̀ sí general report káwá ní àwọn ọmọlọ tààjù di olóṣooṣù àwọn ọmọlọ tààjù di ọlọ́sọ̀ọ̀sẹ̀ ṣe àwa kóra wa jáde kó nulé àtòbìnrin àtọkùnrin àwa lọ nìkan àwa aláàyàn náfìlà kan gbogbo eléyìí àdádálẹ̀ ni bídíà ni àdádálẹ̀ nínú ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam ni kò sínú Islam tó yẹ gbogbo àwọn ká tó wá sọ pé a tún wá fi sí ọ̀gángan ọdún àwọn ẹlẹ́sìn míì so ká dákun ká gbìyànjú ká jìnà sí gbogbo eléyìí ká jìnà sí fẹnu ká jìnà sí àwọn tó yẹ kó kàn tàn wá ní táwọn ní bùkátà sí òun náà ní táwọn adájọ́ lọ́jọ́ òun envelope tí wọ́n pín fún wa tá a fowó sí owó lẹ̀ owó àpò gbogbo eléyìí òun náà làwọn ní bùkátà sí ní tiwọn àwa sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì ò mà àìmọ̀kan ni òun kàn ní wọ́n ń sàdúrà náà ni káyìí pé ṣebí gbígbàdúrà náà ni ṣebí wọ́n ń ṣàdúrà náà ni àdúrà náà wọ́n kù sí ń bẹ́ nàbílà náà wọ́n kù yá ń bẹ́ wọ́n gbé òkú ní tẹ̀ǹgá kan mí bẹ́ so gbogbo eléyìí lásán kò sọ ọ́ tó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn so àdádálẹ̀ ni kéèyàn má lọ kọkùnrin ó máa lọ kómìnrin ó máa lọ kéèyàn máa ṣe kìyàmù lélẹ̀ rẹ̀ ńlẹ̀ gbogbo ìgbà ọlọ́run máa ń gbàdúrà kò nídìí january first january first kò sínú ẹ̀sìn wa kò sínú tá a fi ń kọjọ́ gan nínú ẹ̀sìn wa dépò pé àwa mú ọlọ́kùnkúndùn pé january first ẹ̀ àmọ́ wa sọ pé a fẹ́ tọrọ àdúrà kan mọ́júmọ́ láago méjìlá láago mọ́kànlá aago mọ́kànlá eleven eleven forty nine ti lù báyìí o eleven fifty nine ti lù báyìí o ó yá wọn kálukú ẹ tẹ́wọ́ ó church so gbogbo eléyìí ìkọ́ṣe ìkọ́ṣe leléyìí ó jẹ́ pé ìkọ́ṣe àwọn tí èsè ẹlẹ́sìn wa ni kí Allah subhanahu wa ta'ala wọ́n sà sọ wa kó ń bẹ́ẹ̀. albaabu saamin fil kafalati wa daman inú sikil muamalat wa afẹ́ bọ́ síbi báàbù ẹlẹ́kẹ̀ẹ́jọ ọgbà ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jọ fil kafalati wa daman tó fẹ́ sọ̀rọ̀ nípa kéèyàn ó so nídùú al kafalatu wa daman ntí olóyìnbó ń pè ní ṣọ́ọ̀tì òun ni ìtànpè ni alkabalatu wad-daman inú ṣẹ̀ríà islam àwọn pín sọ́nà méjì alkabalatu òun wá máa níṣe pẹ̀lú pẹ̀lú pé kéyìí ó dúró pé á ń mú lágbájá wá lágbájá ò ní sá lọ àbí lágbájá ẹnìkan tó ti sá lọ kéyìí wá dúró pé ń lọ lè mú wá fún yín òun náà lo kàfàlà fún tó bá wá jẹ́ ad-daman òun máa níṣe pẹ̀lú owó pé owó tí lágbájá já lọ́wọ́ yín tó bá tásìkò tí ó san tí ò bá ti san yàní èmi ní ṣe kí ọwọ́ mi lẹ́sìn gbà so eléyìí wọ́n náà pè ní kí ni náà pè ní ad-daman so wa fihi masail àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ó wà lábẹ́ ìtàkì ní al-kafalatu wad-daman yìí al-mas'alatu al-ula fi al-kafalati wa adillati eh, mashru'iyyatiha ó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ìsonídùú fún yàn wa adillati mashru'iyyatiha àtàwọn ẹ̀rí tó fi múlẹ̀ fún wa pé ìsọdídìó fún yàn yìí ó ń bẹ nínú òfin ṣẹ̀ríà ń bẹ nínú ẹ̀sìn Islam alákọ̀ọ́kọ́ òun náà ni tààrífù ha kí ni nǹkan tá à ń pè ní alkafala gan alkafala tu hiya altizamu ihdari man alayhi haqqun maliyun li rabbih òun náà ni kéèyàn ṣe iltizam kéèyàn sọ di túláàsì fúnra rẹ̀ kéèyàn ó gba ìwọ̀ yẹn kéèyàn ó gba aságbára ẹ̀ pé ihdari man alayhi haqqun maliyyun li rabbih pé ẹni tí ó jẹyàn lówó kéèyàn wá gbọ́ mú pé á ìmú ẹni yẹn ìmú wa fún yín òun náà pè ní alikafala ẹni tó jẹyàn ní nǹkan kéèyàn wá ní ẹni yẹn gángan ìmú ẹni yẹn ìmú wa fún yín aw ila majlisil hukm àbí kéèyàn gbé àdéhùn pé ìmú wa bí tí wọ́n ti ṣèdájọ́ ilé ẹjọ́ so eléyìí òun náà ni wọ́n pè ní alikafala tàbá wo ní ti a rí pé ìtumọ̀ kàfàlà òun náà ni pé a ẹnìkan bóyá ó jẹ́ èèyàn lówó ni ó wá sá lọ èèyàn wá dúró wá fọwọ́ kalẹ̀ pé tọ́ yín ni pé mo mú ẹni yìí o yín mú wá fún yín kẹfì gbẹ̀tọ́ yín lọ́wọ́ rẹ̀ òun náà pè ní alkafala so ìdáhùn pè ní àdọ̀mán òun náà ni pé kó ní í ṣe pẹ̀lú pé owó tó jẹ yìí o òun máa ní í ṣe pẹ̀lú owó ní àbí dúkìá yá ọwọ́ mi lẹ́dìgbà ó ti wà lọ́rùn mi. naam adillatu mashru'iyyatiha kí wá làwọn ẹ̀rí táàfin mọ̀ pé alikafala ń bẹnu ẹ̀sìn islam wàhíyà mashru'atun bilkitabi wa sunnati wal ijma alikafala yìí ó wà nínú ẹ̀sìn pẹ̀lú ẹ̀rí láti inú alukur'an kọ́lá nínú lànà nàbí sallallahu alaihi wasallam àti àfẹnu ìfẹnukò àwọn onímọ̀ pátápátá látàrí àwọn sàbí ànábì gbọ́nà Allah subhanahu wa ta'ala tó sọ pé inú suratu Yusuf aya 72 qalu nafqidu suwa'a al-maliki wa liman jaa'a bihi himlu ba'ir wa ana bihi za'im ibi ta nabi Yusuf alayhi salam nígbàtí àwọn ọmọ ìyá nabi Yusuf nígbàtí wọ́n wá ìlú Misra láti wá rajà tí ànábì Yusuf alayhi gẹ́gẹ́ bó ti wà nù tànà ó ti wá dá wọn mọ̀ àmọ́ àwọn ò mọ́ anabi yusuf wa fẹ́ mú ẹni tó jọmọ ìyá rẹ̀ ó fẹ́ mú kalẹ̀ ó fẹ́ mú kalẹ̀ ó má fi tẹ̀lé àwọn yòókù lọ ó wá sọ fáwọn sọ pé nígbà tẹ́ ẹ bá wọn ọjà fún wọn o ẹ fi kíná forúkọ rẹ̀ ẹ fi ní tí wọ́n fi ń wọn òṣùwọ̀n tó fi ń wọn nǹkan o ẹ fi sínú ẹrù ẹnìkan nù wọn. pàtó ti wá di pé wọ́n ti wá tajà wọ́n ti ṣe gbẹ̀ tán bẹ́ẹ̀nìkan ti pariwo nù pé àyàtò àlẹ́ìrú innakum latariqun ẹ̀yin tẹ́lẹ̀ wà rajà láti ìlú kan àtólè ní ọgbọ́n bá yà pé ó lè bò wọ́n ní ibẹ̀ ni àyà iná ti wá sọ pé qalu nàfkírú tó wá al kí ni òṣùwọ̀n ọba tó yẹ kó wò fi wọn nǹkan lọ́jà àárí máa wàlìmọ̀ ń já àbí yìí ṣe mọ̀lùbà ẹni tó bá wá lè mú wá tó bá lè bá wa rí táwọn wáyé lahu himlu ba'ir ìtàkùn táàbì ṣe owó ìsìn tó bá wa rí òun náà ni ẹrù tí ràǹkúnmí bá lè ṣe kíni tó bá lè kó odidi bí ràǹkúnmí ti máa bá ti pọ̀ tóun òun náà ni ó máa jẹ́ rẹ̀ ẹni tó wá ẹni tó wá kéde kíní yìí ó wá ní wàhánà bíhi wàhánà bíhi zaim ó ní tóun sọ yìí o pé àwọn ò ẹni òun ní ẹrú ràkúnmí o ànàbí ìzẹ̀yìn ayé ànàdọ́ọ̀mí ó lóun jó nídùú pé ẹni tó bá fi lè mú wá o túláàsì òun ó ṣe bí ó ṣe gba ìbò yẹn bí ta fẹ́ lómi ayà yìí ni pé ànàbí ìzẹ̀yìn so ìtumọ̀ yẹn náà ni pé dọ́ọ̀mì yàní mo dúró fún ẹ̀ńtọ̀ pé ẹni tó bá fi lè rí mú wá o yóò gba ẹrù làǹkúmí kan ẹrù tí làǹkúmí lè rù so eléyìí àyà nínú alukur'an tó jẹ́ pé ó ń tọ́ka fún wa pé irú nǹkan báwọn lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn ìpè ẹni tó bá ti lè tó bá lè wá nǹkan báyìí wá nǹkan báyìí ni yóò jẹ́ ẹ̀san rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ari nínú hadith anabi sallallahu alayhi wa sallam nínú hadith wa nínú ah, sunan abi da'ud àti sunanu tirmidhi anabi sallallahu alayhi wa sallam anabi ní al-ariyatu mu'addad anabi ní nǹkan tí èèyàn bá yá èèyàn máa dá padà ní al-ariyatu mu'addad bẹ́ẹ̀ bá ti yá nǹkan lọ́wọ́ yẹn tó láti ní kó ṣe kíni kó dá nǹkan wọn padà èsì pé wà á yá nǹkan lọ́wọ́ yẹn ó mọ̀ wá sọ pé kò tiẹ̀ lójú sí ẹ̀ kò tiẹ̀ lè sọ pé òun yọ̀ǹda rẹ̀ fún mi rárá o nígbà tó fẹ́ yá lọ́wọ́ rẹ̀ ó yá ni ó tọrọ lọ́wọ́ rẹ̀ tó wá ní wàzà ìmùgárì ẹni tó bá tún so nídùú fún yàn gáàrí mú òun náà ti tó nígbèsè o ẹni tó bá ti so nídùú fún yàn pé bẹ́ẹ̀ bá ti rí ẹni yìí èmi lẹ mú ọjà gáńbẹ lọ́rùn tiẹ̀ náà nù bẹ́ẹ̀ ni bá ti lọ ni bá ti rí so ìwọ náà ni wọ́n máa béèrè ìwọ̀ yẹn lọ́wọ́ rẹ̀ wà dẹ́ inú màkàdé ìyọ̀n ànábì ní gbèsè tẹ́ rí òun a máa san ni so hadith yìí nìsín ẹ rí i pé àwọn nǹkan yìí nìsín mẹ́ta ló kó jọ sínú ó kó kéèyàn yára ẹni ẹ yóò da apá kíláàsì ní kéèyàn da padà bí ẹ bá so nídùú ó ti di pé ẹnìyẹn ti ní gbèsè lọ́rùn nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbèsè tẹ́ ẹ rí òun ànábì ní màkùdé yòún èèyàn máa san ni tí mùsùlùmí bá jẹ gbèsè ó gbọ́dọ̀ san gbèsè yẹn tí ò bá wá lágbára kó lẹ́mìí kó òun ó san gbèsè yẹn tí èèyàn bá ti lẹ́mìí pé òun ò ní san gbèsè kódà bí ò bá lágbára láti san ẹ̀ṣẹ̀ ní lọ́rùn rẹ̀ ó ti lẹ́mìí pé ah, à so eléyìí nǹkan tó burú jáì ni tó yẹ kí èèyàn máa ṣe fazaim huwa alkafil ẹni tá a gbà lérò pẹ̀lú azaim nínú hadithi yìí òun náà ni alkafil òun náà lẹ́yìn tó so ní dùó fún yà wàzàámàtú alkafala ìtumọ̀ azaamatu níbi hadithi yìí òun náà ni kíni òun náà ni alkafala ìṣe onídùó ní á ah, lágbájá o ẹ má wọrí ìmùdéwájú yín bí òun náà ni wọ́n ń pè bẹ́ẹ̀. وقد أجمع العلماء أقول من قطع قطع وفنكو على جواز الكفالة لحاجة الناس إليها وفنكو لوري كي أولت أنه شريعة الإسلام كاتوني دو فراوة أولت لحاجة الناس إليها ترفع ويعني بكاتا سي أما ní bùkátà sí pé kí n yóò sí gíní kí n yóò يو ní ìdò fúnra ẹni a owó tó fẹ́ yá ẹ̀dìbà owó tó fẹ́ mi rèé so irú eléyìí ní sìn bí ò bá sínú òfin ṣẹ̀ríà Islam ẹni ò ní róhun yẹn yá tí wàá kó bá rẹ nìkan tí yóò dúró fún un so nítorí pé a ní bùkátà sí òun náà ní ṣẹ̀ríà fi ṣe kí ni òfìsè lẹ́tọ̀ọ́ wọ̀dáfẹ́ ìdọ́rọ̀rí anìlmàdín ó sì wà fún pé kí ni bí pé ìmú ìnira kúrò fún ẹni tó ṣe ni ẹni tó jẹ gbèsè so eléyìí a máa fi mú ìnira kúrò fẹ́ni tó jẹ gbèsè náà ibi látara pé kí ni á gbèsè tó jẹ ọ́ yóò yóò san fún ọ nígbà báyìí tí ò bá wá san èmi mo dúró sẹ́yìnbà tó ti dúró fún un ní ìtọ́wá ti dà sí kóhun kọ́lá òní wúlọ́lẹ̀ lè bẹ́ẹ̀ tó jẹ gbèsè má sẹ́yìnbó ti bọ́ lọ́rùn tiẹ̀ báwọn ẹni tó dúró jọ yẹn ẹ ti báwọn nísìnyí òun náà ni àwọn ọlọ́pàá máa ń sọ pé kí n ò sáyìn wọn lò sáyìn undertaking pé tọ èmi ní sanwó yìí tí ò bá ti san tòtí ò bá ti wá sanwó nísìnyí ẹni tó sáyìn kóhun sanwó òun náà lẹ́ lọ lè bá òun náà arkanu likafalati wa shurutuha àwọn orígun àwọn orígun àwọn pillars of kafala àwọn orígun tí ń bẹ fún kéèyàn ó ṣe kíni kéèyàn ó ṣe kafala kéèyàn ó dúró fún yà ó láwọn orígun ó láwọn nǹkan kan tó gbọdọ̀ pé síbẹ̀ tò tí ò bá pé síbẹ̀ àní ka nǹkan yẹn fún alikafala kò ní lálàáfíà nínú ẹ̀sìn Islam arkanu likafala ti khamsa àwọn orígun tí kafala yìí ní orígun márùn-ún ni orígun alákọ̀ọ́kọ́ àṣìgá kí náà pè ní àṣìgá òun náà ni ọ̀nà téèyàn ó gbà sọ lágbájá mo dúró fún lágbájá àbí lágbájá bẹ́ẹ̀ bá ti rí má ẹ wá bí mi á lágbájá ń mú wá nígbà tí ó bá fi tó àsìkò báyìí ń mú dọ́dọ̀ yín òwúrọ̀ àwọn eléyìí sọ fọ́múlà fi sọ pé tọ̀ nǹkan báyìí yóò ó ti wà ní ọrùn mi orígun ẹ̀ òun náà ni alikafil ẹni tó fẹ́ dúró fún yàn gangan alikafil òun lẹni tó fẹ́ dúró fún yàn sàn kó o jẹ́ gbèsè ẹ́ kò jẹ́ gbèsè wọn ò sì jẹ́ gbèsè òun fẹ́ ṣe kí ni òun fẹ́ dúró fún èèyàn tiẹ̀ ni walimakulu lahu ẹni tí èèyàn wá dúró fún kìí ṣe tó jẹ́ gbèsè ẹni tí wọ́n jẹ́ gbèsè òun náà ni alimakulu lahu òun ló ní ìwọ̀ tó fẹ́ gbà lọ́wọ́ ẹnìkan wọ́n là ń pè ní alimakulu lawo agbọ́dọ̀ róhùn náà ó di mẹ́ta agbọ́dọ̀ rí sígà tí wọ́n fi ọ̀rọ̀ tí ó sọ agbọ́dọ̀ rí agbọ́dọ̀ rẹ́ni tó fẹ́ dúró fún yàn agbọ́dọ̀ rí ẹni tí wọ́n jẹ lówó tó nídìí onídùó tí ó fi hó rẹ̀ gbà walimakulu anihu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí yóò dúró fún ẹni tí yóò dúró fún agbọ́dọ̀ rí walimakulu bihi nǹkan tẹ́ ìwà fífi ni nǹkan tẹ́ yóò fi dúró agbọ̀dọ̀ róò náà gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló gbọ́dọ̀ pé síbẹ̀ yá nǹkan tí nǹkan yìí o òun náà ní kíni òun náà ní nǹkan tí màá gbé kalẹ̀ pé tí ìbá ti rẹ́ni wọn àbí tí ìbá ti san gbèsè lásìkò yìí o ẹ máa mú nǹkan yìí lọ so òun náà ní alimakufulu bìyì wàásù ìgàtù ha kí wàá ní ọ̀nà táwọn máa ń gbà sọ sí ìgàtà ń sọ yìí tẹ̀síìmù bíi kàfíìl wahdahu sísọ ọ̀rọ̀ yìí gbígba kíní yìí mára yìí yóò máa ṣe kíní yóò máa dúó yóò sì máa pé nínú ṣẹ̀ríà Islam bí ijabil kafili wahdahu kó jẹ́ pé ẹni tó fẹ́ dúó fún yàn kóhun kọ́kà sọ fúnra rẹ̀ ìbí á ah, mo ti kò ní í ṣe pẹ̀lú ní kankan tó ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú ẹni tá a fẹ́ ṣe kíni ẹni tí wọ́n jẹ lówó kún wa ní á ah, ìrìnlẹ̀gbà kó dúró ara kò lẹ́tọ̀ọ́ ní ṣẹ̀ríà Islam nígbà tó ti dúró kò sí nǹkan kan yàrá tó bá wá tásìkò bá wá pé tí ò bá wá rí nǹkan ẹ̀sán mọ́ ó sì wá sọ pé ọ̀rọ̀ sì wá bọ́ sí oyè rẹ̀ báwọn. so amali kafil ẹni tó bá fẹ́ dúró fún yàn fọ̀yìṣàrọ̀ tó pé ẹnìyẹn qualify láti ṣe kíni láti ṣe tàbárò láti tọrẹ láti ṣe kíni láti sàánú yàn ẹ̀hẹ́ kó má jẹ́ ògbèsè kó sì má jẹ́ olóòsì èyí bá ń sìn ẹ̀ńdá wọn mọ̀ pé tálíkà ní ìdámọ́lé ẹ̀ta mọ̀nà rẹ̀ ẹnìkan wá jẹ́ gbèsè five hundred thousand nísìnyí ó wá ta pẹlẹ dé pé bí o bá ti fún yín nígbà tí oṣù tó dáhùn ẹwà sáwà bá mi ẹsìn bá mi tọ àwọn yóò wọ́n tún wọ́n wò látòkè délẹ̀ báyìí pé kí n wá bọ̀ fún five hundred thousand ẹ̀yin gan jẹun <laughs> tọ́ so ìwé lẹ́yìn onísìn ẹni òun lẹ́sà ahlan ní tabarru òun náà wá tí ó jẹ ni kò sí kíni kò qualify láti ṣe kíni láti kó nǹkan abẹ́ sí kíni òun lè tabarru òun lè fi kíni kan tọrẹ so ìwé lẹ́yìn onísìn tó bá ti tọrọ rẹ bá ti rí báwọn kò ní ṣe kíni kò ní lè dúó fún yàn wọn ni sàwa an kana rajulan aw imra'a ó lè jẹ́ ọkùnrin ó lè jẹ́ obìnrin kì í ṣe dandan ni kó jẹ́ ọkùnrin ó lè jẹ́ obìnrin ó sì lè jẹ́ obìnrin ọkùnrin náà obìnrin ló lágbára láti dúró láti sanwó irú owó yẹn lè anna alikafala ta mina tabaru ad nítorí pé alikafala yìí ká dúró fún yẹn yìí mina tabaru ad nínú àwọn kíni atabaru ad ìtọrẹ àánú ni ìgbà téèyàn tọrẹ tá ìgbà wo ni ó rí owó yẹn san onígbà báyìí ni tí o bá ti rí san ẹ wá béèrè lọ́wọ́ mi tẹ́rí gbà tó ń sọ ọ̀hún nísìnyí àdéhùn tó gbéhùn tẹ́ni ò bá fi lè rí san ó ṣe kíni ó fi nǹkan tọrẹ náà ni ó kó wọn jáde pé tọ́ owó òní kò lákò gbà tí ó padà rí sánmá tò ní àná fi sọ pé ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó ní a kìí ṣe pé ó kàn á jẹ́ pàgbàlagbà kan ẹ̀ àbúkọ̀ àjọ kan jẹ́ èèyàn kan tó gbajúmọ̀ àmì pàtàkì kan wá ní àmú dúró fún rárá o yìí ń kọ́ o ṣe dídúró tẹ dúró fún yìí ẹ̀ dídúró tẹ dúró fún yìí sẹ́ mọ́túmọ́ rẹ̀ tẹ̀ka tó bá ti di ijọ́ tẹ́ sọ láyé tí o bá ti ebi àbẹ́wà adéhùn adéṣẹ́ wa ní à ah, ẹ̀yà lè mú àwọn ah, òní mú o <laughs> ìwọ ló ti ṣe kíni ìwọ ló ti dúró fún irú ẹni bẹ́ẹ̀ tó ó san owó yẹn ni wàhálà záàlìkà látara mẹ́jẹ̀mú tá a sọ yìí látẹ̀sí olùkàfẹ́ àlàtú mina al-majnun aw al-ma'suf ẹni tó jẹ́ wèrè wèrè tí ò ní làákàyè tó jẹ́ pé wèrè pọ́nbélé kò lè ṣe kíni kò lè dúró fún yàn béèrè bá ti lóhun dúró fún yẹn lọ́rọ̀ ẹni tó jẹ́ olówó tí wọ́n náà ti gbàdú rẹ̀ kò lálàáfíà awìlì bá àtò abẹ́ni tó jẹ́ pé kíni kìí ṣe wèrè yányá àmọ́ kò sí kíni làákàyèrè pé ẹ̀sìn bá nìsín so ọ̀tọ̀ ní kí làákàyè má pé ọ̀tọ̀ ní kéèyàn má ní làákàyè wèrè ò ní làákàyè rárá ni kò sí làákàyè rárá so àmọ́ ẹlòmíì ń bẹ tó jẹ́ pé kíni làákàyè ò sí làákàyè ò pé na awìlì sọ bíi àbọ̀mọ kékeré kọmọ kékeré wa lóhun dúró fún yà so wàkàdálíkà alimahajúri alayhi lisafari gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ti ṣèdájọ́ ṣẹ̀ríà fún ipe kíni ipe kò gbọ́dọ̀ fọ́ kò gbọ́dọ̀ ná nínú dúkìá rẹ̀ á padà débẹ̀ nínú ṣẹ̀ríà islam àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé islam ó dájọ́ níbi òfin ṣẹ̀ríà pé kò lẹ́tọ̀ọ́ láti ná nínú dúkìá rẹ̀ òun náà ló sì ní àyàfi kó jẹ́ pé àwọn kan ni ó ti kíni níwọ̀n bá mójútó alimahajúri alayhi lisafari nítorí pé kíni nítorí pé kò gbọ́n ẹni tí ò gbọ́n nísìnyí kò lè máa náwó rẹ̀ bó ṣe ẹ kàrà àwọn máa ike dákun mú atm rẹ já lọ kí ni kó bá gba owó báyìí ṣé kí mú atm ní yóò sì tẹ̀lé wọn yóò sì lè fún wọn nígbà tí islam wọ́n ṣe kíni wọ́n ṣe yàní hajjiru ẹni yẹn tó jẹ́ pé náwó lówó rẹ̀ òun náà ló lówó rẹ̀ o àmọ́ wà ni lókè lọ́ba fún lọ́ba fún púpọ̀ àbí tẹ́bá túlẹ̀ fún yóò lọ lè ṣe kí ni yóò lọ lè lálàsí owó yẹn fàlà tẹ̀sí hu kàfà láti hu wàlà dọ̀mà nìhu irú ẹni báwọn kò lẹ́tọ̀ọ́ kó sọ pé in produce lágbájá ńlọ mú wá fún yín kò lẹ́tọ̀ọ́ ní sẹ̀ríà Islam wàlà dọ̀mà kò sì lè dó kó jẹ́ sọ sí fún yàn wípé ah, owó yìí ò tí ò bá rí san ọwọ́ mi lẹ ti wá gbà kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wà á mọ̀lì màkúlù ánìhù ẹ̀ wà rẹ̀ ní tẹ̀yàn dúró fún yìí fàlà yìí sọ̀rọ̀ tó rí dọ́ọ̀wù lè sí hàtìrì kàfà àlá kò sínú májẹ̀mú pé ó gbọ́dọ̀ yọnu sí ẹni báwọn nísìnyí kò sínú májẹ̀mú pé ẹni ó gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ yọnu sí kó tó di pé kàfàlà ó lálàáfíà lápèjúwe nísìnyí bẹ́ẹ̀ tó wà sí ògbọ́ra wọn bẹ́ẹ̀ wọ́n ń jà ni bẹ́ẹ̀ wọ́n ń jà tẹ́lẹ̀ ó wá jẹ gbèsè nígbà wọn wọ káàkiri ẹni wá débẹ̀ ó wá ní ẹ̀fílẹ̀ pé ìgbà tó dáhùn tí ò bá ti rí san ẹ má wọrí ìsàn kan dára o ìgbà ẹ má jẹ ó mi sanwó ó bẹ́ẹ̀ yára pé wọ́n ń jà ni àbẹ́ òun tiẹ̀ wá gbọ́ra wọn yé ni pé ah rárá òun ò lè dúró dúró kó bá ń sanwó kò sí tó fẹ́ kàn wá pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀sìn bá mi nítorí pé ní tó kàn wá ni pé bówó ṣe jẹ́ sísan sí polówó yẹn nítorí náà ní ìṣẹ̀dá Islam a nídìí a nídìí kókó yọnu àbí kò yọnu so a nídìí kẹ́ni wọ́n sẹ̀ yọnu sí síwájú kí nǹkan yóò tó lálàáfíà bi khilafil kafil yàtọ̀ sí ẹni tó bá fẹ́ dúó ẹni tó bá fẹ́ dúó fún yẹn tiẹ̀ tú láti ló gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ tẹ́ lọ́rùn ó ní fàyín náà rí dọ́ọ̀hù ṣáàtúndì sí àdìrí kàfàlà kó yọnu sí kìíní yẹn májẹ̀mú ni ṣàkóso ni ó sanwó sẹ́ni ò bá rí san sòtú láàzì ó gbọ́dọ̀ wá sí i ama mahalul kafala ààyè tá a wá dúró fún yàn mahalul kafala ààyè tá a so ní dúró wọ́n ní fọkàntẹ̀kùnú kafala tu bilmal kafala lè jẹ́ bí owó ibi dúkìá kí a ń san owó yìí wàyí tó lákọ̀ àlẹ́ so ajẹ́ pé nínú kàfàlà òun náà ní kíni òun náà ní bọ̀mánu wà òun náà wà lábẹ́ rẹ̀ ni wọ̀kọ̀tẹ̀kùnù bí náà ó sì lè jẹ́ ẹ̀ kí rẹ̀ ó lè jẹ́ ẹ̀mí pé í produce lágbájá lágbájá wa ó lè má jẹ gbèsè gan bóyá dára ni ẹ̀sìn báwọn nìyí bóyá dára bóyá pààyàn àbóṣe kíní kan ó sábúrú kan wọ́n wá ń wá káàkiri kẹ́nìkan wá sọ pé kíni ipe í produce ẹ̀ wá fún yín sàgbélé náà máa ń ṣẹlẹ̀ ní kí náà rẹ̀ ní kóòtù ẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ gba béèlì rẹ̀ wọ́n wà ní àwọn òwò ní ojú okùn pé ìjọ tán ni ó padà wá òun ìjọ tí ò bá tí ò bá ti padà wá tí ò bá ti rí má so ẹ̀yin tẹ́ ẹ dúró fún ẹ̀yin ni wọ́n wá gbé ẹ̀yin náà di kírímìnàlù so eléyìí nísìnyí òun náà pè ní kíni òun náà pè ní kàfáàlà tòlùbádà ní wàlúwàjì yìí kàfáàlà tòlùbádà ní wàlúwàjì yìí yàní ìdúró eléyìí ní ti kì í sọ̀rọ̀ owó kì í sọ̀rọ̀ pé owó tó jẹ ní mo rárá ìdúró tó dúró ni pé ẹni ń gangan ó gbọ́dọ̀ kòrí agbọ́dọ̀ rí lásìkò yìí táwọn bá ti wá rí ìwọ dáná rẹ ìwọ ni wọn wà béèrè lọ́wọ́ rẹ naam alimasala tó sáà lisa àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹta fi báàdì àkàmì kàfàlà tó ní í ṣe pẹ̀lú àwọn apá kan nínú àwọn ìdájọ́ tó wà fún alikàfàlà ìdúró fún yàn tẹ̀síhùl alayhi haqqun mali so a ìtànpè ní kàfàlà yìí ó lálàáfíà pẹ̀lú pé kíni pẹ̀lú pé kéèyàn ó produce badan yàtọ̀ kéèyàn ó produce èèyàn kan tó jẹ́ pé kíni ó jẹ owó ó jẹ èèyàn lówó èèyàn lè sọ pé ẹni tó jẹ yín lówó yìí o tó bá tásìkò tí ò sán ń produce in mú wá fún yín ìsàǹfọ́tọ̀ lélẹ́yìn o tó bá tásìkò tó jẹ yín lówó tí ò sanwó òun o ń ṣe kí gbogbo tó bá wà ń mú fún yín eléyìí yàtọ̀ sí kéèyàn ṣe kíni kéèyàn sọ pé èyàn ó sanwó yẹn látẹ̀sí hulkafalatu bibadani man alayhi had àyè dúró fún ẹni tó bá ní kíni tó bá ní hadu nínú ṣẹ̀ríà Islam ẹni tó bá jẹ́ pé kí náà pè ní hard bóyá lápèjúwe ní ti ẹni tó ní punishment kó sìnà ẹ̀sìn báwọn àbí ẹni tó ní punishment pé ó jalè àbáwọn nǹkan kí ni káwá sí kàfàlà

bó bá ń sá lọ bí o bá gbà láyé nìsín yóò jẹ́lẹ̀ kún ẹ tó bá ti jẹ́ ògbédè àlùkìyàmá onídìgẹ́ ẹsẹ̀ máa ti kíni àmẹ́ ń tó lẹ̀ tọ́ láyé nìsín gbogbo yẹn kọ́ ló lè fi ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ pé ẹbí rẹ̀ tí o bá fún mi nígbà tó bá ti jẹ́ àlùkìyàmá gbogbo yẹn kọ́ ló lè ṣe léyìn olókọ́ àti kàfàlà fi lálàáfíà ìdè léyìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni látẹ̀sí hul kàfàlà tu ìbádà ni mọ̀nà àlẹ́ yìí kìsọ́s gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ní ìyàní tó bá dájọ́ ẹ̀san ipe inú ìdájọ́ ṣẹ̀ríà wọn ó ti kíni wọn ó gbẹ̀san pé ẹni yìí ṣe nǹkan fún yẹn o kò lẹ́tọ̀ọ́ ká wá fẹ́ ni o ipe nítorí pé tẹ́ ẹ̀ bá ti rí èmi ní kẹ́ wá mú nítorí pé tán bá mú wọn nísìnyí ṣé ìyá nítorí òṣèlú ló wàá jẹ ẹ̀wọ̀n kan báwọn nísìnyí pé kán wá mú ọ pé ẹni yìí ó kọ̀yàn lójú àwọn ẹni tán bá ti mú tí wọn bá ti rí ni kí punishment tí wọ́n máa mú ọ nísìnyí ẹni tó ti àwọn asá lòun wá rí wá ní kán wá mú ọ sábà wá mú ọ tí sábà wá sí ọ níbi lálọ ọgọ́rùn nísìnyí yóò wá mú ẹsẹ̀ kúrò lọ́rùn eléyìí ni òun náà ló fà tí òfin lẹ́tọ̀ọ́ níbi irú àwọn nǹkan báyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni yẹ́bùrà wùlì kàfí ìlú bìmọ́tì makful alimutaazari eh, ihdaruhu ẹni tó wá dúró fún yàn yìí ìwọ ti kúrò lọ́rùn rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú kí ẹni tí wọ́n ní wá wà wọn bá kú ẹni tí wọ́n ní kọ́ wá wá tán ní tọ́lú òun wà wá wọn pé òun mú àbẹ́ni tí wọ́n ní kó wá kóòtù lápèjúwe nísìnyí wọ́n ní kó wá kóòtù ní january seven ẹnìkan ti wá dúró ipe tí ẹ̀ bá ti tó bá sá lọ èmi ni ẹ wá mú ọ wá di january five nísìnyí ó wá kú àwọn adé kóòtù nísìnyí tó yẹ fún òní túlá inú ṣẹ̀ríà islam tó máa débi ilé ẹjọ́ padà nísìnyí báyìí wọn ò ní mú ẹni tó dúró fún ma nítorí pé ẹni wọn sí láyé ma àbíjọba gbókù rẹ̀ wá kóòtù lókù so ẹni ò sí máa so ní ẹ̀ ti ṣe kíni ìwọ̀ yẹn ti bọ́ kó lọ́rùn ta ni lọ́rùn ẹni tó dúró fún wípé òun so nídìí òun pẹ̀lú ẹ̀ ẹlẹ́karùn-ún nínú àwọn ìdájọ́ tó wà fún alikafala alikafilu gaarimu dọ́ọ̀mìnún ìdààmásọ̀lá àṣìl alikafilu gaarim tani ń pè ní alikafil algaarim ẹni tó dúró fún yàn pẹ̀lú kíni tó dúró fún yàn pẹ̀lú pé òun lòun ó san gbèsè yẹn òun náà ní algarim yàtọ̀ ó dúró pé gbèsè rẹ̀ ti wà lọ́rùn mi tí ò bá ti san ẹ bá mi èmi ní san fún yín ní alkafil algarim irú ẹni ń dọ́ọ̀mìn ó ti kíni ó ti di yàní ó ti di sọtí tẹ́ni ìwọ̀ ń ti wà lọ́rùn rẹ̀ ìdààmásọ̀lá àfihàn ẹni tó jẹ́wó gangan nígbà tó bá ti kíni nígbà tó bá kọ̀ tí ò sanwó tí ò bá fi lè sanwó ẹni tó dúró fún níbi ọ̀rọ̀ owó yẹn pé òun ó sanwó yẹn ó ti kíni òdì náà làwọn báńkì máa ń ṣe tẹ́ bá fẹ́ yáwó rìbá nìsín ẹ́n ọwọ́ adé báńkì ní ti báńkì wa ní ẹlọ́lẹ̀ mónídùú wa tó bá ti wá mónídùú wa onídùú òun náà ẹ́n ẹni wá sá lọ ọwọ́ aṣọ owó padà mọ́ oní tó kan báńkì bó ṣe wà wọ́n kọ gbogbo gbèsè rẹ̀ wọ́n kò ṣe rẹ̀ tó dúró fún ni wọ́n sì máa gbà so eléyìí náà nínú nǹkan tó bá ṣẹ̀ríà ìsìlámù mu ni ó bá ìdájọ́ ṣẹ̀ríà mu torí náà téèyàn bá so nídùú èèyàn gbọ́dọ̀ máa wádìí èèyàn gbọ́dọ̀ máa ma èèyàn máa téèyàn fẹ́ so nídùú lé lórí kìí bọ́ọ̀lù rẹ̀ ó kàn wá ní ìjọba ní ọ̀rẹ́ dákùnmá sáyìn kìíní wọ́n náà ti ṣe kíni oṣù gàràgàrà pé ti bọ́ọ̀lù ẹ̀mí ni oṣù máa rí sí ó tiẹ̀ ká látòkè délẹ̀ àbò tiẹ̀ wá ń ka ọ̀rẹ́ rẹ̀ wá ní àá èwo tó ní kíkà sí máa gbé tí bọ́ ni ẹ sọ pé má bínú sájì ń ká ẹ ti bá ní jẹ́ ń ká délẹ̀ nítorí pé à ń máa ń ṣẹlẹ̀ láwùjọ tó jẹ́ pé ẹlòmíì ò lọ yáwó bìtìbìtì owó yóò dá gbèsè kalẹ̀ sí àwọn tó bá dúró fún yóò wá sá lọ wọ́n wá tí wọ́n pe nọ́mbà rẹ̀ kò ní lọ wọ́n délé wọn wọ́n lọ ti kókó mẹ́ẹ̀ wọ́n wá káàkiri wọn ní rí so báńkì ó ṣe kí ni yóò náwó gan irú ẹni báwọn nù tẹ́ni ò bá lówó lọ́wọ́ tí ó fi san kọ́lá àwọn tàbí kí àrẹ̀ lérí wọ́n ta lé dígbélé máa lérí tò náà ló fà tó jẹ́ pé kí ni gbọ́dọ̀ sọ́ra bí wọ́n bá so nídùú fún yàn owó tó fẹ́ so nídùú lérí fún yàn wọ́n èsì fi tìjú kárùn wọ́n èsì ju àdúrà tí mo kò ní lágbára láti ṣe èèyàn ní ṣe kí ni èèyàn ní ṣe ìdààmú àtàrà àṣìl ẹni tó jẹ gbèsè nípìnlẹ̀ nígbà tí ò bá san gbèsè yẹn wàlàmù yóò sá àwọn aflas tí ó wá san gbèsè yẹn how aflas àbí kí n ṣe pé kò fẹ́ san gan kò tẹ̀ wá lówó kankan mọ́ kò ní dúkìá gbogbo ẹ délé rẹ̀ báyìí kò ní kankan tẹ̀sí ẹ̀ létà tó tásìkò bá ti tó ẹni tó dúró fún yẹn òun yóò ṣe kíni òun yóò ẹlẹ́kẹ̀ẹ́fà nínú àwọn àdájọ́ tó wà ń bẹ̀ alkafilu ghairul garim ẹni tó dúró fún yàn tí èdúró nídúró pé òun lòó san gbèsè rẹ̀ òun náà ni wọ́n ń pè ní kíni alhuduri òun náà ni wọ́n pè ní ẹni tó dúó tó jẹ́ pé kíni ó dúó nídùú pé òun ó mú wá fún yín o gbogbo ibi tó bá wà òun lọ lè wá wá tó eléyìí hùn dídúó tiẹ̀ láàyè dìmọ̀nù kò sí gbèsè lọ́rùn rẹ̀ gèrè tó jẹ́ òun kò kàyà ní tó kàyà ni pé kémi ó sáàsì nígbà tí kíni bí ṣe bá yín mú wá òun náà ló kan irú ẹni báwọn lè anna kafalatahu kafalatu ta'rifin wa ihdar nítorí pé ní tó ń gbé ní tó ń gbà mára

wọn bá tún náà so èèyàn tó lè dúró pé léyìn náà ẹlòmíràn tó wá dúró pé tọ̀ ẹni tó sáwọn o ń bá yín wá wá eléyìn náà pè ní alkafilul huduri so ajá pé alkafil dáhùn sọ yìí nìsín ẹni tí ó dúró fún yàn méjì ni alkafilul garim walkafilul huduri ẹni tó dúró pé tọ̀ tí o bá ti rówó sàn èmi ó sàn àtẹni tó dúró pé tẹ́ ẹ̀ bá ti rí yín wà bẹ́ẹ̀ ti mú fún yín ìyàtọ̀ wà láàrin méjèèjì ìdájọ́ wọn sì yàtọ̀ síra wọn nínú ìdájọ́ ṣẹ̀ríà Islam naam ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje tasihul kafalatu bin nafs ó lálàáfíà nu ṣẹ̀ríà Islam ká dúó ní fún ni ká dúó pé a pòdísì èèyàn tábàlẹ́ pẹ̀lú nafsi ni pé ẹni òun gangan ni pé a ń pòdísì ẹ̀wá fún yín wa hiya iltizamul kafil bi ihdari òun náà ni kí ẹni tó dúró fún yàn kó mú kó fi kọ́ra rẹ̀ lọ́rùn kó sọ di wọ̀ lọ́rùn ara rẹ̀ pé òun ó ṣe kíni òun ó mú ẹni yẹn wá ìlàlì màkúùlì láwù òun ó mú wá fún ẹni tó ń ṣe kíni ní máa ń bẹ́ẹ̀ pé ẹni tí mo dúró ẹni tí mo bá dúró fún yìí tó bá tó àsìkò èmi gangan ní ṣe kíni èmi ni mo wá bọ̀ eléyìí náà ó lálàáfíà nínú ṣẹ̀ríà Islam àwọn ìlà májìlì ti lẹ̀ àbí pé ìmú wá bí wọ́n ti ṣèdájọ́ tó bá ti tó àsìkò yẹn báyìí o ẹ mọ wọrí ẹ mọ wá àbáwọn nǹkan tí ó jọba yẹn so eléyìí òun náà ní kíni òun náà ní tí wọ́n ń pè ní alikafala kéèyàn ó dúró fún yàn so ọ̀nà méjì ló pín sí yàní kafala èyí tó jẹ́ ti kíni tó jẹ́ ti ara kéèyàn ó jẹ́ ti pé kéèyàn ó mú yàn wá àti kíni adoman èyí tó ní ti pẹ̀lú dúkìá pé tẹ́ ẹ̀ tí o bá ti sanwó èmi ní sàn lásìkò yìí so méjèèjì yìí ó wà nínú ìdájọ́ sharia Islam so látara bíi nídìí láti mọ kí ni a mọ àkólé kan tí sẹ̀ríà ìsìláàmù ṣe fún wa ẹni tí ò bá mọ ẹwà sẹ̀ríà ìsìláàmù ẹni tí ò mọ ìgbìyànjú tí anábì sallallahu alaihi wasallam lórí àlùmọ̀ yìí tí bá ka fíkìwìlì muamalat yóò mọ̀ wá jọ lójú pé áá ah, ah, àyà anábì ti sàlàyé gbogbo eléyìí kì í ṣe pé làákà ìwà alámọ̀ fi lò kì í ṣe pé làákà ìwà alámọ̀ fi rò ah, bá gbé wá fún wa ni tàbá tí wọ́n gbogbo àwọn ìdájọ́ yìí á wà á pé kò wá ní takò làákà ìkan kò sí làákà ìkan tí ó takò ẹ gbogbo àwọn mọ́jẹ̀mú tí sẹ̀ríà fún wa ipe ẹni tí wọ́n jẹ ẹni tó jẹ́ yẹn lówó tó fẹ́ dúró fún kìí ṣe dandan ni kó yọnu sí ànídìí ẹ̀ ẹ̀ ti bá wọn nísìnyí táwọn náà bá gbé sí làákà ìwà á rí pé kíni ànídìí yọnu rẹ̀ lóòótọ́ ẹni tá a kà nídìí ni pé kíni kásá ti rówó gbà lọ́wọ́ rẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí sẹ̀ríà gbé fún wa nídàájọ́ tó jẹ́ pé kíni maslaha fún interest wa ni fún àǹfààní wa ni tó jẹ́ pé àwa mùsùlùmí tá bá ń lo gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ń tẹ̀lé nínú òfin ẹ̀sìn wa a ní ìfọ̀kànbalẹ̀ kò sì ní máa sí èdè àìyedè ní àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni máa ń sọ lẹ́nu pé ṣẹ̀ríà islam ah kọ́dà ká máa lo ṣẹ̀ríà islam so àwùgbà àwọn ṣẹ̀ríà míì náà ń bẹ tó jẹ́ pé kò tẹ̀ nídìí ìjọba kó tó di pé a máa lò láàrin ara wa kò sẹ́ni ìdìjọba olùkọ́ àmọ́ ń lo ṣẹ̀ríà ìdá àwọn ìdájọ́ kan láàrin ara wa nínú ilé láàrin àwọn ìyàwó wa láàrin ọmọ wa gbogbo àwọn ṣẹ̀ríà yìí nìsín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtì wọn ò lò wọ́n máa wá béèrè fún kíni pé sẹ̀ríà pé kí gọ́ọ̀mẹ̀ntì kí gọ́ọ̀mẹ̀ntì wọn ṣe kíni ó máa lo òfin sẹ̀ríà ká ṣéèjì constitution kan sọ ọ́ di Quran ẹ̀sìn báwọn nìyí èyí tí wọ́n sì lè lónú yàrá rẹ gan ẹlòmíì ò lò ó ẹ̀wọ̀ ìdá ẹ̀wọ̀ tí wọ́n pè ní ìdá bí ọkọ àtìyàwó bá kọra wọn lẹ̀ sẹ̀ríà ìsìlámù gbé òfin kalẹ̀ fún kí n kọra nílẹ̀ lọ́kọ àtìyàwó ìpè so ita yìí òun náà ni àsìkò tí obìnrin yóò fi wà ní ilé ọkọ rẹ̀ tó kọ́ ọlẹ̀ wọn kò ní lọ bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríà Islam ọkọ rẹ̀ gbọ́dọ̀ kọ́ nígbà tí ara rẹ̀ bá mọ́ nígbà tó bá mọ́ra yàrá lẹ́gbà tó ṣe háìdọ̀ tán tó ti wà ní mara tọkọ rẹ̀ ò sì tí ì súnmọ́ tó bá ti súnmọ́ ńgbà wọn nísìnyí kò lè kọ́ ọlẹ̀ mọ́ wọn gbogbo àwọn òfin nísìnyí àwọn òfin ni ṣe pé wọn kálukú ìyanu pàgánà ni pé jáde ó lè

ètí báwọn níbi yóò ogun ó máa fún ni tí ó jẹ ó máa fún ni tí ó aṣọ tí ó wọ wọn náà ló máa ṣe fún un àmọ́ ò ní súnmọ́ ò ní súnmọ́ ẹ̀jọ̀ máa retí àsìkò kó ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta tó bá wá ṣe nǹkan oṣù yìí tó bá lẹ́ẹ̀kẹta bá ti wá pé yóò ṣe wá sí kíni yóò ṣe wá kẹ́rù rẹ̀ kò sí nǹkan kan láàrin yẹn má báwọn kọ́lá tó bá tún wọ̀ ní ìjọba tó fẹ́ fẹ́ padà àbúṣe wa ronú pé àti ah, mo ṣe mistake ni ó tún so ìdí mi ní báwọn tẹ gbogbo àwọn òfin ní ti báyìí àwọn òfin tá a lè máa lò ní kí ó ṣẹ̀ṣẹ̀ nídìí kásẹ̀ ẹ̀fẹ́ nìkan dá sí i gbogbo àwọn òfin ní ìṣẹ̀rí àgbékalẹ̀ fún afáǹfààní ara wa ni kí ló fà àtọ́pọ̀lọpọ̀ ìkọ́ni sílẹ̀ fi máa ń segin ní tí fi máa ń wọ́ọ̀kì láwùjọ wa nígbà tí ò sí í dá nítorí pé ẹ̀dàpẹ̀ yíká náà gbèsè ìbá ṣe pé tọ́lọ̀ bá ti ìkọ̀ rẹ̀ nílẹ̀ dé tán ó di kíláàsì yóò ti wá níyàwó lé mu o sì ní fọwọ́ ya kọ́ ti bá òní fọwọ́ kàn òun náà sì ní ṣe kíni òun náà ẹ ẹjọ máa wà nulẹ̀ ni ẹjọ máa ríra yín ẹjọ máa jẹ ọ máa fún lóúnjẹ ọ máa fún so eléyìí nígbà tí o bá tóṣù kan ọkàn ó ti ṣe kíni ọkàn ó rọ kò sí bẹ́ẹ̀ bá ti yàkókò nàkí tó ọkàn ó rọ iná ní sẹ́dá ṣe kíni ó fẹ́ ká ṣe jó ṣe ọkọ bá kọ ìyàwó àmọ́ gbà tó jẹ́ pé àwọn ìdájọ́ ṣẹ̀ríà Islam tá a lè lò láàrin ara wa à nílò mo ti kọ́ lẹ́ẹ̀kan lọ tọkọ bá tún wá padà wá ronú tó bá ní sọ̀ọ́dà mo ti parí lọ́nà ìkọ́lẹ̀ mọ́ ẹ bá wọn nìkan so abọ́kò tí ẹ̀ wá sọ bẹ́ẹ̀ tí ó ti parí náà ní òkọ́lẹ̀ mọ́ ọkọ̀ kan wá lọ lè bá ó bá súnmọ́ tó bá ti súnmọ́ báwọn ní Islam tó yẹ kí ni tó yẹ kí síwájú kí tó wáyé pé a bá ní lọ́kàn lóòótọ́ tí ó bá rìn lẹ́mìí wa pé à ń fẹ́ ṣẹ̀ríà a fẹ́ kí ṣẹ̀ríà Islam kó máa ṣe kíni kó máa darí ìgbésí ayé wa àwọn kọ̀ọ̀kan táwọn náà bá mọ̀ àmọ̀ ṣe bàbá fẹ́ yáwó láàrin ara wa ká máa ṣe kíni ká kọ́ ọ́lẹ̀ ṣẹ̀ríà Islam ni ní òfin Islam ni ògbúrò àwọn nǹkan báyìí àwọn nǹkan tá a lè máa lò ní láàrin ara wa ó jẹ́ pé àtẹ̀ nídìí ó jẹ́ pé ìjọba kan kó sì wá sígi ni kó sì wá dìklá pé tọ̀ àlùkọ́síṣàn mọ́ o kìtàbù ọ̀túnà láàmà lò ó wọ́n ti pé ìgbà wọn láṣẹ̀ wàá máa lo ìdájọ́ ìdá ìgbà wọn láṣẹ̀ mọ́lẹ́ tí bá máa wá lo àwọn ìdájọ́ tágbára wá ká ìgbà wọn láṣẹ̀ tó wá máa wa lọ́nà ìsìlámù rárá agbọ́dọ̀ máa ṣe gbogbo àwọn eléyìí tí agbára wa ká títí tí Allah subhanahu wa ta'ala tí yóò fi ṣe ìgbàláyè tí yóò fi bá wa dá ṣẹ̀ríà ìsìlámù padà tí a máa wá lò lápapọ̀ so eléyìí òun ni ṣókí nípa tó ní ṣe àbí Allah subhanahu wa ta'ala ko ma sa ti ìta agbóyìn kójó ṣàǹfààní fún wa láyé wa ko kójó ṣàǹfààní fún wa tó bá di jo dijọ́ al-qiyama innahu waliyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam naam wa alaykum salaam ìbéèrè tí wọ́n béèrè <coughs> kí ni ìwòsí sẹ́mọ́ ni ok káwọn tó máa rìpíìtì ìbéèrè ni na ìbéèrè tí wọ́n béèrè òun náà ni pé àwọn méjì tí wọ́n kọra wọn lẹ̀ ọkọ àti ìyàwó so àwọn pẹ́rẹ́ǹtì wọn wà á mọ̀ sí i a rí wọn wá ṣe ìdà rí so wọ́n ti ṣe ìdà tán ó ti ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta so ńgbà tí ó wá parí nǹkan oṣù yẹn tásìkò pé yẹn làwọn pẹ́rẹ́ǹtì wa gbọ́ sí i afẹ́jọ wa yarí pé rárá o àwọn ṣàtúnṣe àwọn ọkọ àti àwọn náà wá yarí pé àwọn ò lè fẹ́ ra wọn àbí ọkọ yarí pé òun ò lè fẹ́ padà àbí kó lọ lè fẹ́ kó lọ lè lọ́kọ míì náà sábà wá lọ́kọ míì so tí wọ́n padà fẹ́ra wọn bọ́lọ̀ bá padà ní kó kọ́ra wọn lẹ̀ ẹni padà fẹ́ra yín bí o sì kọ́ra wọn lẹ̀ kò jẹ́ ìyàwó rẹ̀ mọ́nù so síbẹ̀ náà lórí nínú ìdájọ́ ìṣẹ̀lẹ̀ Islam so eléyìí ìdájọ́ kan bẹ ní tọ́lák ní onáà náà pè ní tọ́lákùl báyìí so ìdájọ́ ẹni tó bá ti kọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀lẹ́ẹ̀mẹ́ta ó kọ́ lẹ̀ báyìí níṣẹ́ ní wá ń ṣe idol lọ́wọ́ ń ṣe ìdà lọ́wọ́ ó tún wá yá olóògbà padà ó tún wá yá ó tún yá ó tún pẹ́pẹ́pẹ́pẹ́ kí nìkan tún ṣẹlẹ̀ ó tún kọ́ lẹ̀ ní tún bá ìdà lọ ó tún yá ó tún gbà padà tí ó bá tún wá kọ́ lẹ̀ lẹ́lẹ̀kẹta báwọn ẹ̀dí so òun náà pè ba ìn ó ti kọ́ lẹ̀ so kíkọ́ lẹ̀ tó kọ́ lẹ̀ yóò ṣe ìdà rẹ̀ kó tó wá lè fẹ́ padà ó dìgbà tó bá ṣe tó bá ní ọkọ míì tí wọ́n fẹ́ra pẹ̀lú ọkọ míì kí èsì pé wọ́n àrí jẹ o ẹ gbọ́dọ̀ àrí jẹ pé wọ́n àrí jẹ pé tọ̀ ẹ kàn fẹ́ra yín dákun má fọ́ kan o sáà kàn fẹ́ra yín tó bá di bí oṣù kìnnìkan kó wá ló kọ́ kalẹ̀ padà sí sáà dìgbà padà ẹ gbọ́dọ̀ òun gbọ́dọ̀ àrí jẹ òun fẹ́ tó tọ́ ni ẹ̀sìn bá nífi bó ti wá fẹ́ tó tọ́ òun tó bá wọn fẹ́ra wọn lọ ni kó o ti tò kalẹ̀ pé tọ̀ ọ̀ya mo so tó bá wá gbà padà ń kì í ṣe pé kàn á kẹrù rẹ yóò máa wọlé rẹ lọ ẹtì báwọn nísìnyí yóò ṣe kíni ẹsẹ tó ṣe ákìdì nìka ó yìí tún fún ní sàdá kíni ló tún gba sàdá kíni ó ṣe ákìdì nìka pé o tún fẹ́ padà so eléyìí ò ní ìdájọ́ tí so àwọn ẹlòmíì níṣẹ́ ẹlòmíì náà bẹ ẹlòmíì ó pàyàwó ẹ láì mọye gbà yóò sì máa gbà padà so eléyìí ò bá ìdájọ́ ṣẹ̀ríà ìsìláàmù tó bá ti pé ẹ̀mẹ́ta ẹtì báwọn nísìnyí so àjẹ́ pé yóò máa lọ nánu wallahu ta'ala a'lam na'am aleykum salaam bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹnìkan tí ó jẹ́ pé kírísítẹ́nì tẹ́lẹ̀ ó gba islam ó wá jẹ́ pé òun nìkan náà ló jẹ́ mùsùlùmí nínú àwọn fámìlì wọn so nínú àwọn fámìlì wọn tó wá jẹ́ kírísítẹ́nì ọmọ ẹnìkan ni wọ́n wá ń gbé lọ́dọ̀ obìnrin yìí àbọ́kùnrin sí lọ́dọ̀ ọmọ rẹ̀ tọ́ wọ́n ń gbé ọ̀dọ̀ ẹnìkan nínú wọn ọ̀dọ̀ ẹ̀ náà ń gbé kírísítẹ́nì ẹ̀ ẹni wá ní àwọn ò lè sọ ọdún fún ọ pé ẹ̀sìn wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹmọ ẹ wá dúró pé sọ ó lè má jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ tí yín o àmẹ́sìn lọ́dọ̀ tàwọn ni tó láti ẹ gbọ́dọ̀ ṣe fóun pé tó lè ṣe fóun so ntí ìsẹ́ni yẹn fún òun náà ní ìdájọ́ ṣẹ̀ríà Islam nítorí pé wọ́n ti mọ́sẹ́jọ́ ń gbé nísìnyí àwọn wọ̀ká ó ti máa pa wọ́n pọ̀ tipẹ́ yóò sà máa sọ fún nígbà míì náà lọ́jọ́ lásán nísìnyí fún ní jíjẹ nísìnyí fún ní mímu tó bá nídìí owó yóò fún tó bá ṣe gbẹ yóò fún so bó ṣe yẹ kó rí nù

lọ́dọ̀ tiẹ̀ ẹ̀dí bá ní sìn àwọn a ti gbà pé ọlọ́run ẹ̀kan ló wà pé wa ta'ala nìkan ni a gbà pé bí sọ pé nǹkan mí ń bẹ lẹ́yìn ọlọ́run ìṣe káwa kún lọ́wọ́ náà gbé sílá káì àti láàgbà tí ṣe gbọ́ wọ́n wá kún lọ́wọ́ bóyá òra fi fún ni bóyá òfin òra kiri fún ni ẹ wá ń kí ẹjọ́ ń ọdún ni pé ẹkú ọdún ń ṣe oúnjẹ láàrin ara yín bóò ní ó ṣe rí tó dẹ̀ jẹ́ pé àwọn ẹlòmíì láwùjọ bá ṣe láàgbẹ́sì yóò tó yìí táwọn èèyàn bá láwọn ń ṣe ọdún òsà lápèjúwe nísìnyí táwọn ń sọ ọdún ọ̀sùn ẹ̀ẹ́n kéèyàn wá wá lọ yín kó wá gbóúnjẹ wá fún ọ ká wá ní oúnjẹ kí leléyìí kó wá ní òrò ìdílé fámìlì wa tá ń ṣe ipe ẹ̀hẹ́n ṣe nílùú wa òní fi wá yìí wá wọn kálukú náà kọ kò sẹ́ni tí ó gbà nítorí kíni nítorí pé ní tí wọ́n ń ṣe yẹn kò sí kíni kò bá ìsìláàmù mu ẹ̀sìn báwọn ṣe ipa nǹkan mímọ́ Allah subhanahu wa ta'ala ni so kí wá ní yàtọ̀ láàrin ẹni tó pe Jésù lọ́lọ́run àti tó gbé nǹkan míì kalẹ̀ tí wọ́n ń ṣe kíni tí balẹ̀ fún so torí pé àwọn méjì wá jẹ kíni wọ́n jọ sọdún so ìsókí ìdájọ́ eléyìí òní pé dáadáa míì ti ń ṣe fún ẹ̀sìn báwọn ṣe fámìlì ni wọ́n ẹ̀sìn báwọn ṣe yóò máa ṣe kí ni yóò máa ṣètò family kọ́lá bí ẹni family christian ní family yóò ní kéèyàn máa sànù rẹ̀ tó bá nídìí ìrànlọ́wọ́ ó ti bá wọn nídìí yóò ní kéèyàn máa dẹ̀bí pọ̀ papọ̀ máa èèyàn máa dẹ̀bí papọ̀ máa christian torí pé ayọ́dà anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni pé asmaa bintu abibakar asmaa ọmọ abubakar radiyallahu anhuma ó ní ìyá àwọn fẹ́ wá bẹ̀ wò ó fẹ́ rò papọ̀ máa wàhíyà mushrika wọ́n sọ fún anabi pé ẹlẹ́bọ̀sí ni so ó wá bẹ̀ lọ́ anabi pé ṣé kóun ó ṣe kíni kóun ó gbà láyè anabi ní sùlẹ̀ ha fa iná ha omi anabi ní a gbà láyè mọ̀nà ẹ̀ dùrù papọ̀ máa mọ̀nà torí pé ìyá rẹ̀ ni so eléyìí islam ṣe kíni ó ti là á kalẹ̀ àwọn tó bá ti wá ní ti pẹ̀lú ọdún yá ọ wà fún mi lóyún ọdún ó fún mi lówó àwọn nǹkan tá a máa fi sọdún àárẹ̀ kó àárẹ̀ ara kìíní kan àárẹ̀ ara wúdú ara kìíní kan ó bá ó fún mi lówó rẹ̀ ó tà máa ń dá èèyàn ní fún un ọ̀sẹ̀ báyọ̀ ní kọ́lá kó jẹ́ ìyá yẹn náà èèyàn ní fún un nítorí pé nítorí bẹ́ẹ̀ fi ṣe òun kàtí òun bẹ́ẹ̀ sì mú ni a máa ran ara yẹn lọ́wọ́ lórí dáadáa amọ̀ra ẹ̀ lọ́wọ́ lórí tẹ̀lé tọ́lọ́ àìrẹ́ yàn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ dípò pàwọ́ ara yàn lọ́wọ́ lórí pàǹkà mímọ́ Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì náà béèrè tí wọ́n béèrè òun náà ni pé ẹni tó fẹ́ fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì ìyàwó tó wá fẹ́ fẹ́ lẹ́ẹ̀kejì nísìnyí kò tí ì fún kò tí ì fi fún lé wọn kò tí ì pé yóò sọ sàdáàkì nǹkan tí wọ́n pa wọ́n pọ̀ lórí eléyìí nísìnyí zina náà wọ́n ń ṣe òun olókọ méjì zina ni ẹ̀sìn báwọn nísìnyí tó bá jẹ́ pé àìmọ̀ ni kò tẹ́ gbọ́dọ̀ jẹ́ àìmọ̀ gan ní wàá láwọn ọmọ pé kíni pé ó yẹ káwọn ti kíni káwọn ti ábùdó nìka pẹ̀lú káwọn tó ṣe ilé ọkàn sọ fún rẹ níbẹ̀ ni pé kéèyàn túbá ẹni tó bá ti rẹ̀ bá tẹ̀lẹ̀ sí kó tó wá dọ̀ Allah subhanahu wa ta'ala kó wá tètè kíákíá káwọn méjèèjì ó túbá káwọn wá tètè kíákíá kan ti ábùdó nìka ara tí kẹ̀dá ìsìláàmù fi gba kọ́ṣíìpù láyè pé ọkùnrin àtòbìnrin káwa ní afẹ́ mọ̀wá ara wa ìwà olè lè mà kẹ́ ìwà lọ́dún mẹ́wàá ẹ̀ lè mọ̀wá ara yín orígbà tẹ́ bá wọlé kẹ́ tó di pé àyàfi tẹ́ bá jọ máa gbéra yín sùn lókù nítorí pé ìwà obìnrin kó tó di pé ó mọ̀ wà obìnrin ẹ gbọ́dọ̀ jọ máa gbé ẹ gbọ́dọ̀ jọ lo ẹ jọ gbọ́dọ̀ máa sùn kẹjọ máa jí ẹ gbọ́dọ̀ lo gbogbo tán pè ní tẹ̀mí ayé ẹ gbọ́dọ̀ jọ lo gba ooru kẹjọ lo gba òtútù kẹjọ lo gba ọyẹ́ kẹjọ lògbà tó bá lówó lọ́wọ́ kẹjọ lògbà tó bá lówó lọ́wọ́ gbogbo ògbà wọn gbọ́dọ̀ jọ lò kó tó di kó wàá máa wà obìnrin ẹ ti bá wọn nísìnyí

látara rẹ̀ kéèyàn wá kíni kéèyàn jọ máa káàkiri ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn kọ́dọ̀ ọlọ́dún mẹ́wàá ń bẹ nígbẹ̀yìn gbẹ̀yìn wọn ò sì ní fẹ́ra wọn mọ́ eléyìí wà lọ́ọ́ lè fẹ́ lómi eléyìí lọ́ọ́ fẹ́ lómi wọn ò wá nígbàgbé ara wọn mọ́ ẹtì bá wọn wà di ẹkọ àti àwọn ẹkọ wọn máa wá pera wọn lórí fóònù yàrá ọkàn tiẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀rọ àfẹ́sọ́nà ẹ̀ tó ti fẹ́ǹgbà kan tí ẹ wẹ́ pé ọ̀nà náà ni wọ́n padà parí sí ọkàn rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọkàn ìyàwó tiẹ̀ náà ń bẹ lọ́dọ̀ tó náà ti kan táwọn ló padà ẹ wá wò ọkàn wa cross ọkàn tiẹ̀ ń lọ bẹ́ẹ̀ ń ọkàn tiẹ̀ ń bẹ isa bẹ bì kan ọkàn tiẹ̀ náà bẹ bì kan wọ́n lọ́dún bá ti ṣẹ̀dá islam tó bá ti lẹ́ni tó wù ọ́ ẹ̀ tó ti ṣe kíkígbà tó ti lọ lè wù ó pé á ẹni yìí wù mí ẹtì bá rí mi kò ní ìdí ẹ̀kọ́lẹ̀ ẹ̀ lẹ́tọ̀ọ́ kẹjẹ kí ni kẹjọ máa jòkó nulẹ̀ kẹjọ máa káàkiri kẹjọ máa ṣe ẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ tó bá mọ̀ pé irú nǹkan bá ń wú ọ ṣe ẹgbẹ́ kẹjọ máa wà nù yàrá ẹgbẹ́ kẹjọ máa rìn kiri kẹjọ máa lọ sọ́bà ìkẹjọ máa ṣe kiri kan lọlé wọn tó ṣe kí ni kó sì ní àfihàn wọn sì fún ọ wọn sàdá kiri ó sì máa lọlé rẹ jọ máa ṣe tẹ́jọba máa ṣe àmọ́ ojú kò ní dàmú ẹlòmíì náà lọ́kùnrin ẹ̀sìn bá ìjọ tó mìíràn bá wọlé náà nísìnyí ìjọ náà ni ó sọ gbogbo nǹkan tájọ ń ṣe káàkiri tájọ ń rìn kí òun lẹ́sìn pé ẹlòmíì náà ò ní kan ṣe gbogbo bọ́jẹ́jọ́ ń ṣe bọ́jẹ́jọ́ ń dáwọ̀ ẹ̀kẹ́ bọ́jẹ́jọ́ ń dá mọ̀nà wọn nísìnyí bóbìnrin bá ti wọlé báyìí nísìnyí báyìí tọ́ gbogbo nǹkan tó ṣe jìnnà ẹ yóò tún kú pé kó ṣe kíni kó tún máa wẹ́lẹ̀ kejì káàkiri bí lẹ́nu bá tún wọlé báyìí dé yóò tún pálùdà so gbogbo eré eléyìí yàrá kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam wallahu ta'ala a'lam alayhi salam ìbéèrè yìí ti Hmm. ṣé ìdájọ́ rẹ̀ lẹ́ ah ok ok ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà Islam ìdájọ́ rẹ̀ ẹ̀dọ́ ti níyàwó lé ẹ̀dọ́ wa fẹ́fẹ́ lẹ́lẹ̀kejì tí ò tí ì fẹ́ ẹ̀dọ́ wa fẹ́fẹ́ lọ́kàkùn fẹ́fẹ́ ni ó wá lájọsọ̀pọ̀ pẹ̀lú ẹ̀ ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà Islam òun náà ni pé arákùnrin yìí òun náà ni àrọ́jùmọ́ wọn ó ju lóko tí ó fi kú ni nínú ṣẹ̀ríà Islam nítorí ó ti níyàwó so obìnrin yìí tó wò ọkọ ọ̀kan bọ̀ rí ẹ́ òun ní ọkọ ọ̀kan rí kò lọ́lẹ́ ọkọ rí irú eléyìí nísìn ìdájọ́ tiẹ̀ náà ni pé ó ṣe kíni ó ṣe ní tiẹ̀ so Naam. Naam. tó bá jẹ́ pé ibi tí ìdájọ́ ṣẹ̀ríà onisi wà báyọ̀ so òun náà ni tó dáa ẹtì báyọ̀ nísìn òun náà nìkan ṣe bẹ́ẹ̀ àmọ́ àti ìdáná bíi sallallahu alaihi wà tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ní ẹnikẹ́ni tó bá lọ lè ṣe irú nǹkan báyìí ẹ̀yìn tó bá lọ lè ọgbà wa ta'ala Allah wa ta'ala tó ṣe ibi tí ibi tá a wá wà láwùjọ wa ní tí ò wá sí ibi òsìgbà òdìbò náà la sọ pé túláàsì ẹni ó tù bá ní nítorí pé òfin ṣẹ̀dá ìsìláàmù tá à ń sọ yìí nìsín àbó ògbọ́dọ̀ fi ọmọ ẹlẹmọlẹ ní kó wá ló ṣe jìnnà kó wá ló mọ nà ní oyè ọ̀rẹ́ báyìí òsìgbà òdìsìn tó ẹni tó jẹ kíni tó jẹ aláṣẹ ẹ òní ó ṣe kíni òní ó ṣe pọnísímẹǹtì rẹ fún ní ó ṣe fún nítorí pé bí bá ti ń lù nísìn báyìí tó bá fi lè kú máa lọ́ọ́ o òfin tí wọ́n gbé kalẹ̀ àbíká wà wò ní tipẹ́ nìkan wá ṣe ìsìn náà nìsín àti wá jábílẹ̀ kọ ẹ wá mú gbọ́n yá dájọ́ nìsín ẹ wá lẹ̀ e lóko pa gbogbo ẹni tó bá mú ẹ̀sìn bá nìsín wọ́n pa àwọn náà padà ni àmọ́ nínú òfin ṣẹ̀dá Islam tó bá jẹ́ pé ibi tí wọ́n ti ń lò dájọ́ ẹ̀sìn ni aláṣẹ ìlú àwọn ni ó ti kíni àwọn ni ó out punishment wọn bí tó bá ti wá ń carry out punishment tó bá kú bẹ́ẹ̀ sọ ó kú náà ni kò sẹ́ni kankan tí wọ́n mú níbẹ̀ so ibi tó ti lọ ni pé ibi tí ò bá ti sí òfin ṣẹ̀dá Islam ẹ̀sìn bá nìsín so àwọn ẹni méjì yẹn wọ́n túbá ni títúbá tí wọ́n sì túbá wọ́n máa kábàámọ̀ tí wọ́n ṣe yẹn gbogbo àtọ́ bá ti rántí rẹ̀ wọ́n ti fi inú àwọn ọmọ bàjẹ́ wọ́n sì láníyàn pé àwọn òtún padà sílẹ̀ mọ́ láéláé wọ́n wà mọ́ túbá lọ́pọ̀lọpọ̀ ọmọ ṣe ìfàrù lọ́pọ̀lọpọ̀ wọ́n tó sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala náà. àwọn náà lè lò àwọn náà lè lò nítorí pé tẹ́bá wo hadu àwọn náà lè lò hadith pé ewé ànábì náà ló sọ lásìkò yẹn gan wọ́n sì ń lo ṣẹ̀dá láyé ànábì sallallahu alaihi wasallam nígbà táwọn yẹn máa ń gbéra wá pé àwọn ti báyìí tó ànábì ni ẹni tí ó bá ṣe irú aburú báyìí ẹ̀jẹ̀ bá ń tí Allah subhanahu wa ta'ala bá ti lè bù àti rẹ̀ ó ṣe kíni kó ṣe kó ya mọ túbá lọ́pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ báwọn tí ẹ̀ bá wà ní ìtọ́jú ṣe ṣẹ̀dá náà tó é tọ̀ ẹlòmíì sì ń bẹ ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí almaiz walgabidiyya ń gbáyà nabi sallallahu alaihi wasallam wọ́n ṣe zina ọkàn wọn ti gbé wọ́n lọ lè bá nabi ní táàfì máa pé kéde pé wọ́n máa ń sọ yàn káàkiri bàtọ́ wá bá nabi anabi kọjú kò lọ́dọ̀ rẹ̀ ni bàtọ́ anabi kọjú kò lọ́dọ̀ rẹ̀ ó tún kọjú sí anabi pé àlóhùn ṣe zina anabi tún kọjú kò ó tún sí lẹ́rẹ̀ kẹta anabi ní sọ́mọ ń sọ olóhùn ó sì wá ní ká ṣe hádùn fún oníkálẹ̀ ló so yìí òun jọkùnrin ẹni tó jóbìnrin ó wà ní olóyún tó wà nù yí oyún sì náà ni ànábì ni máa lọ tó bá ti bí ọmọ tí ń bẹ́ẹ̀nù rẹ̀ tán padà wá ó wá bí ọmọ yẹn tán ó tún dé ìmílẹ̀dẹ̀ tó bímọ tán ẹ̀mí rẹ̀ ò balẹ̀ pé òun sáfẹ́ kọ́lọ́n sáà ìdájọ́ ọlọ́run òun fẹ́ gbà lálẹ́ kìámà so nígbà tó wá wá ànábì ni lọ́lẹ̀ sọ́jú ọmọ kò fi gbọ́yàn lẹ́nu rẹ̀ ó tún wá lọ títí ànábì òfèèyàn sọ ẹ máa ń sọ àbí ẹ mú lé rẹ̀ àbí ẹ gba kankan rárá òun gan fún rẹ̀ ló tún wá padà wá lẹ́yìn ìgbà yẹn ẹ ti bá wọn so a rí i pé n tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ìṣẹ̀dá báyẹn so bí bí ṣẹ̀dá àti gbé e kalẹ̀ nu kí ṣe ká máa sọ̀yàn bí wàá wàá lọlé yọjú àmọ́ àlọlé sọ àwọn kan pé àyè sọ wọn ìṣe kìnìkan rárá o wọ́n yẹ sọ̀yàn ẹ ti bá wọn nísìnyí so bí wọn bá sọ̀yàn tí ọba alẹ́lẹ́rìí mẹ́rin mú wá o ní ṣe bẹ́ẹ̀ máa ń jọ́ mi nínú ṣẹ̀dá Islam torí pé wọ́n ó ṣe irú ẹni báwọn ní blala tó bá sọ pé yẹn ṣe zina tó sì rí ẹlẹ́rìí mú wa wallahu ta'ala a'lam ìbéèrè last question. Now. náà ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà nígbàtà sọ anábì yusuf aleyhisselam wọ́n ní àwọn tó máa ń ṣe fíìmù yusuf tí wọ́n sọ tí wọ́n fi sọ̀tàn yusuf fáwọn èèyàn gbèsè eléyìí ń bá mu ọba ṣẹlẹ̀ ìsìlámù kò bá mu rárá kò fi fi kankan bá mu nítorí pé àkọ́kọ́ náà níta ń pè ní ká máa ṣe eré orí ìtàgé tó eléyìí kò lẹ́tọ̀ọ́ nu nítorí pé ni irọ́ ni ó jẹ́ ó kọ sẹ́yìn ò jẹ́ òun náà ni ó ìtẹ́yìn ò ṣe yóò sọ pé èèyàn ṣe irọ́ ni gbogbo eléyìí ṣẹ̀dá ìsìláàmù ṣe kíni ó takò ká máa ṣe irú àwọn kan báwọn tó bá tún wá ti ní ṣe pẹ̀lú àwọn ìtàn bí àwọn ànábì ọlọ́run eléyìí tún wá ṣe kíni ó tún wá ní so àti pé inú àwọn aburú tó wà ń bẹ̀ òun ni pé wọ́n tún wá fi àwọn nǹkan irísirísirísirísi tí ò ṣẹlẹ̀ sínú sàn wọ́n bọ́dà pé yóò bẹ̀rẹ̀ tó pàtíkílódé 12 pàtàkì tọ̀ tẹ́ bá lọ wo ìtàn Ànábì Yusuf yìí kéyàn ti ẹ̀ka alukurani gan kéyàn ka suratu Yusuf látòkè délẹ̀ kéyàn sọ tí ń bẹnu rẹ̀ kẹ́ wo àwọn àdìsàn Ànábì sallallahu alaihi wasallam lẹ́nu mọ́ tí kurani sọ fún wa lẹ́nu mọ́ tí àdìsì sọ fún wa ìròkó lè gbàyẹ̀ ju wákàtí mẹ́ta lọ ẹ̀sìn báwọn gbogbo ìtàn Ànábì Yusuf èyí táwọn wá ṣe nísìnyí wọ́n wá ṣe ó dé part 12 àwọn àpáàtì kọ̀ọ̀kan ní síbáyìí yóò fẹ́ tó bí wákàtí mẹ́ta àbí wákàtí mélòó ẹ́ bí wákàtí mẹ́ta tẹ̀bá tó wà wò ní abúlé tó wà bẹ́ẹ̀ ni pé ẹni tán tó máa wá fi ẹni tí wọ́n tó fi háàtì àwọn kan ti fíìmù ti wọn ni ó lè jẹ́ pé kírísítẹ́nì kan ó lè jẹ́ pé yẹ̀wúdí kan òun ni ó sànàbí Yusuf ẹ́ àwọn ṣíyà so àwọn ṣíyà náà náà sábà ti ọ̀pọ̀lọpọ̀ àwọn kìíní ẹ̀ ẹni tí wọ́n fi sànàbí Yusuf ní ibi ṣíyà sáré ṣíyà lànàbí Yusuf àbí bí yẹ̀wúdí ẹni bá òun ni ó fi ṣe ànàbí Yusuf sogoro àwọn eléyìí ní ti báyìí kò sí nǹkan tí ó ṣe tí ó máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó tayọ pé kíni tó tayọ pé ìtẹ̀yìn ò jẹ́ ẹ̀sìn báyìí nísìnyí òun náà lẹ́ẹ̀mọ̀ sí kíni òun lẹ́ẹ̀mọ̀ fi rinlẹ̀ fún ẹni yẹn ìbàjẹ́ ńlá ló sì máa jẹ́ ẹ wo ẹni tó ń fi ṣe ìtàn Jésù nígbà tí wọ́n ṣe ìtàn Jésù gbà wọn ẹni tí wọ́n pè ní Jésù tí wọ́n máa ń dá àwọn oníkà kiri tí wọ́n fi àgbélébù sí wọn actor kan ẹni tí wọ́n kàn máa ń ṣe fíìmù ẹ̀sìn báyìí bí àwọn onífíìmù bí àwọn eléré ìtàgé òní wọ́n wá fi háàkì Jésù ẹ wá wo aburú tó bá àwọn èèyàn o nígbà tí wọ́n fi hàn sí jésù nídìí àwọn èèyàn ti wá sọ fóun gangan ni jésù wọn ò lẹ fọ́tò rẹ̀ mọ́ inú ilé wọn ẹ̀fí bá wọn ká ah, jesus christ ẹlòmíì ò lẹ̀ mọ́ bí mọ́tò rẹ̀ ẹlòmíì ò ṣe kíní kan so àti ìtàn fi hàn sí mariam tí ń sàn pè ní mary ẹni tán fi hàn sí ẹ òun náà fi hàn sọ kan ni access ni wọ́n wá sí kíní wọ́n wá sọ di kódà láìpẹ́ yìí gan ẹni tí wọ́n fi hàn sí jésù yìí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ àwọn èsè jésù akọ̀lá sọ́lọ̀ òun kà sí gíní ni ẹyẹ máa lẹ fọ́tò òun káàtì mú gíní má bá so gbogbo àwọn nǹkan báyìí kò sí nǹkan tí máa ń fà tó dáa pé kíni tó dáa pé yóò tún máa lídìí sáwọn nǹkan tí ó burú jù bẹ́ẹ̀ lọ ni ká fíìmù ká eré ìtàgé gbogbo àwọn nǹkan báyìí kò bá ṣẹ̀rí àmú nítorí pé wọ́n sì máa dì mára wọn ṣe pé anabi sallallahu alayhi wa sallam àwọn kan bẹ àwọn kan bẹ tá anabi sallallahu alayhi wa sallam anabi ní jidduhunna jidd wa hazluhunna hazl pé sábàlá ń sáwàdà ẹ̀dí bá ní sìn ẹ̀dí bá seriousness náà lákọ̀ àkónú sẹ̀ríà bó o sì lóò serious seriousness náà ni òkìní ilé anabi ká fún wa anabi ká ànìká kéèyàn lè fẹ́ yàn ya ìfẹ́ àìsí báyẹn sáwàdà kọ́dọ̀ ọmọ kékeré ìfẹ́ fi ọmọ yìí àbíkẹ́ ìmọ̀ akọ́ màkà ní ìyàwó mi sẹ́wọ̀n ó gbajúmọ̀ lára wa wọ́n ebi báyẹn sáwàdà nǹkan tí ò dáa ni

tẹ́ẹ̀ni pé eléyìí ṣe ọkọ eléyìí ṣe ìyàwó eléyìí ṣe ọmọ wọn kálukú ní bàbá yìí lọ́tọ̀ rárá ní a máa fọ ọmọ ọlọ́mọ pé bàbá bàbá ọkọ ọmọ ọlọ́mọ ẹ tó lé lẹ́yìn yóò tó pe àìrọ́mọ ẹnìkan nínú eré so àwọn tó pọ̀ nbẹ àbúrò tó pọ̀ nbẹ ó pọ̀ gan pátó wá sọ pé àwọn obìnrin tó mọ ní hóhò ẹ̀rọ ẹ̀jẹ̀ ọkùnrin àti ẹ̀yìn tẹ̀ ń wò gan ẹ̀ ni ọ̀yẹ́ kó kálukú gbé jìnnà sí inú ilé ni ọ̀yẹ́ ká máa wo ká máa àwọn fíìmù ni àti kíná gbókọ̀ rẹ̀ ni gbóró àwọn ẹlòmíì onígbà náà ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ wo ló lè kọ́ nu islam tó àìpé ní tó àìpé èèyàn máa lọ lè kọ́ ìmọ̀ nípa ẹ̀kọ́ islam tẹ́ ẹ lọ lè àwọn gíní mi náà ń bẹ fídíò mi náà ń bẹ tẹ́ pé wákàtí méjì tẹ́ fi ń wéré òun wákàtí méjì náà fi sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó wá pè rẹ̀ nulẹ̀ ẹ̀ táwa sàlàyé rẹ̀ tó wá kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó kẹ́kọ̀ọ́ bí eléyìí ó wà ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí a kọ́lá àwọn àtàwọn kí eríṣìí sí mí tí a máa ń kọ́ mẹ́ láburú kí Allah subhanahu wa ta'ala wọ́n sàsọ wa kó níbi gbogbo aburú èyí tó hàn bẹ́ẹ̀ ni àti ètò pamọ́ wa sallallahu Muhammad wa ala alihi ìbẹ́ẹ̀ ni tọ́ obìnrin tí ọkọ rẹ̀ kú kò wá sílé ọkọ mọ́ ó wá ṣe zìnà ẹ wọn ní irú ni nínú Islam nítorí pé ó ti ṣe kíni lóògbà tí yẹn bá ti wọlé ọkọ tí yẹn bá ti ákìlù nìka ẹ̀ o ti lọlé ọkọ kódà kó wọlé ọkọ lónìí kó jáde lọ́la so irú eléyìí náà ó ti ṣe kíni ó ti ní ó ti di ó ti ní ìfàn eh, yàrá ó ti di pé ẹni tó ṣe kíni ẹni tó jẹ́ abilékọ kì í má so eléyìí náà yóò mú dájọ́ ẹni tó ṣe zìnà lẹ́yìn tó ti wà nílé ọkọ ni subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk